ìwé. kò lábùkù kò lábàwọ́n kún fún oyè. bọ́ọ̀dù ìyá ń ta látọ̀kùn ètò. kò lábùkù kò lábàwọ́n kún fún oyè. tó ajá um, àdùfẹ́. ṣá. mo rí i pé ìgbà tí ẹnìkan wò yín títí. bẹ́ẹ̀ni. nọ́bàlẹ̀ ìjọ Òrìṣàbùnmi. wọ́n ní mo jọ Òrìṣàbùnmi. ẹ máa bí ẹ léèrè mú ni a Òrìṣàbùnmi ṣá wá. <laughs> wọ́n wá ní kí n wo irun tẹ́ ẹ ṣe dáadáa wọ́n ló ṣàbọ̀ mi lẹ́jọ́ wọ́n ní ṣe mo dẹ̀ mọ̀ pé òṣàbùnmi àtàwọn fàdéyí olóró kankan. Ah, wọ́n jọ wà ní <laughs> ah, ó ti yé mi alájí. ibẹ̀ mo ti á wá rántí pé fíìmù alápàdúpẹ́ tẹ ṣe lánàá ibẹ̀ lẹ́ni ẹ ti. alápàjí. alápàjí ah, <laughs> ẹ̀yin èèyàn àti àdùfẹ́ dákú lánàá o wọ́n tún wá padà jí padà níbi ṣóò tí wọ́n lọ ìyẹn náà pè ní àpájú àpájú wà lájú. ok ẹjọ́ ta ló ti wà lórí ìlà káàkì yín nítorí pé wà ń bẹ̀ torí pé ó pẹ́ wá díẹ̀ ẹ̀dẹ̀ ń pè ó máa ń rí bẹ́ẹ̀. a ṣàlàyé fún yín pé a ní emergency issue kan tó ń lọ lọ́wọ́ àwọn ìyá wa àwọn bàbá wa kọ̀ọ̀kan wọ́n bá wa dá sí i hmm. bẹ́ẹ̀ tẹ̀ ẹ́ àwọn míì ṣe ń gbọ́ for the first time àwọn míì dẹ̀ fàdúrà ràn wá lọ́wọ́ so gbogbo iná la dúpẹ́ lọ́wọ́ yín so àti àdùfẹ́ kí ara wa rà lé kọ́lé mọ̀ pàtì dé. gbogbo lé pátápátá la kí o àti dé o ẹ kú lé àtúntìdé sórí ètò yín ètò wa ètò current affairs ẹ wo ẹ ṣe àdúpẹ́ torí tẹ bá ní kẹ wo ti wà lájì ah. ẹ máa bínú <laughs> ṣùgbọ́n tèmi ní kẹ wo. àwa náà dẹ̀ rí àmọ́ mọ̀. tèmi ní kẹ wo. <laughs> pé adáyín dúró látàrọ ẹ wò ah. ẹ má bínú mo ti sọ fún yín lẹ́kọ̀ọ́ mo ní aláàjì ò da aláàjì oh, eh. ò da aláàjì bọ́n ṣe wà yẹn ọmọ mọ̀ ṣe fún yín eh. ẹ mọ̀ pé mo ti sọ fún yín lẹ́kọ̀ọ́. ẹ mọ̀ dájà alẹ́ láàrin mi àtàwọn fáǹsì. mo ń ṣeré ni mo tẹ̀lé sọ fún wọn mo ní ó káwọn gan mọ̀ pé aláàjì ò fi yín ṣeré rárá. ọmọ pa àtúbẹ̀ láti fà wọ́n ṣeré. mo ti sọ fún wọn tẹ́lẹ̀ mo ní ẹ mọ̀ pé aláàjì ò kì í fi yín ṣeré aláàjì àwọn ah, wọn tọ́ bá tiẹ̀ wọ́n lè fi oúnjẹ lẹ̀kọ́ sọ pé máa padà wá jẹ́ ṣùgbọ́n ẹ̀yin fans tẹ́ bá ti wà ń bẹ̀ báyìí. tó bá ti dẹ̀yìn fans yìí ah, ẹ̀yin ló máa dúró tì ẹ wò ó ẹ má bínú ẹ má bínú gbogbo yín dẹ̀ la kí pé ẹ ṣe àdúpẹ́ o ẹ orúkọ mi ò yí padà àdùfẹ́ alóyin lóhùn yín náà ní Kiwes Radio international santa yeye pèdèpèdè ẹ kúlẹ̀ o. tó ẹ̀yin olólùfẹ́ wa bó ṣe jẹ́ òun náà lẹ ti gbọ́ látẹnu àti àdùfẹ́ wọ́n ti kí yín èmi náà dẹ̀ fọlọ́hún kí yín pé tó ẹ kúlẹ̀ ẹ̀yin ara lé ẹ má bínú púpẹ́ wá díẹ̀ à ń sọ fún yín pé ẹ̀yin èèyàn kan wà tẹ́yìn náà ṣì ń rò pé emergency support tá a ṣáà ń sọ fún yín mo ráwọn tó jẹ́ pé wọ́n ṣì rò pé gangan fẹ́ béèrè pé kí ló ń ṣẹlẹ̀ gangan lè ṣe wa ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n tiẹ̀ ti dúró lóòótọ́ kíní yẹn ò tí ì dé ibi tá à ń lọ bet adúpẹ́ lọ́wọ́ àwọn tó ti dúró ojú ò ní tì yín adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀ dẹ́rù pé yín náà fẹ́ support wa lórí emergency support yẹn náà ọlọ́run á bá wa dúró tẹ̀yìn náà ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí mi ṣe rí kó tó di pé a lọ gbọ́ ìpolówó mm. ẹ jẹ́ káàntì àdùfẹ́ kọ́kọ́ gbé adé apá ewì tí a máa gbọ́ lọ́tẹ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ sì wá jẹ́ ọmọ October ẹ má gbàgbé pé bí àǹtí àdùfẹ́ ṣe ṣe wì fún àwọn èèyàn láti January wọ September tó tán yìí ẹ̀yin ọmọ October àsìkò tí iná ló wà ń lẹ̀ ó tiẹ̀ láwọn ìyá wa méjì kan tó jẹ́ pé ọjọ́ kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ di tí wọ́n bọ́ sí i ó wá jọ di thirty àwọn ìyá wa eh, ìyá wa chief mrs adébọlá arẹsìn ọbáfẹ́mi wọ́n jẹ́ kan bẹ́ẹ̀ àti mọ́mì wa kódà kí mọ́mì wa tó wà nìbàdàn ọjọ́ kankan náà níbẹ̀ dé tiwọn so àwọn yẹn thirty ni wọ́n wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ october abẹ́yìn tẹ́ ní ọmọ october lẹ́gbẹ̀ẹ́ tẹ́ ṣe surprise birthday fún tẹ́ wá rò pé bẹ́ẹ̀ tí àǹtí àdùfẹ́ bàbá yín kéwì tán bá yín kí orí kí onítọ̀hún ó máa múnú ẹ̀ dùn ó lè jẹ́ ọmọ yín ó lè jẹ́ ọkọ tàbí ìyàwó tàbí bàbá tàbí ìyá ó lè jẹ́ àbúrò tàbí ẹ̀gbọ́n bàbá àwọn ọ̀rẹ́ mi náà tó bá jẹ́ ọ̀rẹ́ tí ò ń ṣe ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ṣá because ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kò sí nǹkan tẹ́ lè ṣe fún tó máa tẹ́ lọ́rùn. Eh, ìlú wo la lọ náà. ìlú èjìgbò. ẹ̀yin tẹ́ bá ti ní rédíò àpò wa ẹ máa tan rédíò àpò yín láti nǹkan bí aago kan lọ́sàn ni kẹ́ máa ti tan rédíò yín kẹ́ ti máa check wa bóyá ti bẹ̀rẹ̀ aago kan ọ̀sán Ghana time ni o ẹ ṣeun ẹ̀yin tẹ́ ẹ̀ bá wá tì ní app yẹn ẹ lọ download radio app wa lórí play store àti lórí app store fún ẹ̀yin tẹ́ ẹ̀ lọ android àti ẹ̀yin tẹ́ ẹ̀ lọ iphone ẹ lọ download qh radio kọ́lọ̀ tiwa tẹ́ fi máa dá logo tiwa mọ̀ green àti red green and red òun ni logo wa tẹ́ fi máa dá capital letter dẹ ni capital letter dẹ fi kọ́ so logo yẹn bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ ṣe máa dá mọ̀ nìyẹn ẹ ṣeun gan-an ni tó ẹ já lọ lórí ètò ẹja gbọ́ oríkì tọ̀tẹ̀ yìí ká tó máa tẹ̀ wájú. kókókó kó lòun agogo dúró dùgbẹ̀dùgbẹ̀ lòun akérègbè àdùnfẹ́mọ̀ tún ti dé lónìí mo rí ibà lọ́wọ́ adání wáyé adání wáyé ọba mi àṣẹ̀dá ọ̀run. àdúpẹ́. Olódùmarè tó tún pa wá mọ́ tó tún ní a máa bẹ lọ́jọ́ ti tò ó ní bọ̀ bá ṣe gbógun gbógun tó. àdúpẹ́. ẹlẹ́dùnmarè ò fún wọn lóore ọ̀fẹ́ láti borí ìwà. àdúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dùnmarè ọba mo wá fi kíkí olódùmarè mo fi kí gbogbo lé pátápátá o gbogbo ẹbí pátápátá ńlá kí a ò lọ́lọ́dẹ ẹni nǹkan kan gbogbo ẹ̀yin olóye pátápátá ẹ̀yin màmá ẹ̀yin bàbá tẹ́tí ń bẹ lórí ìlà akíyìn o gbogbo èèyàn ọmọ èjìgbò tí bá wà ń bẹ̀ níbẹ̀ mo ní ẹ̀ mọ́ sáfìrà ẹjẹ́ mọ̀rẹ́lẹ́ bàbá àti tóbi yìí ní ọmọ ọmọ ọlẹ́jìgbò mẹ́kùn-ún ọmọ ẹ̀wò ìwéré nìyẹn o ọmọ adájọ́ jiyàn ọmọ akilẹ̀ gbẹ̀wúra ewu ló bí yín mo lẹ́ẹ̀gbẹ́dọ̀ ọmọ ẹ̀mú ọ̀pẹ o ọ̀sẹ̀gìyàn lọ́wọ́ yín dàgbà ẹ ò gbọ́dọ̀ mẹ́mú ògùrọ̀ àtẹ̀mú àtògùrọ̀ kò sẹ́yìn tẹ́ ẹ gbọ́dọ̀ mú nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ ṣàgbàdé ewu ìwéré nìyẹn o mọ́kọ̀ kún lọ́nà èjì ìgbò bàbá yìí nìkan ló lè kọ̀kùn tó lè èsì fún ṣàgbàdé ewu ọmọ ewu ìwéré o ọmọ ewu ìwéré mọ̀kùn lọ́nà ọ̀tẹ̀ èjìgbò hmm. mo kí yín o. ọmọ ẹlẹ́jìgbò mẹ́kùn ọmọ ewu wírí hmm. ọmọ ewu wírí ni wọ́n kẹrí kiri bàbá ẹ̀yìn ọmọ adídọ́jì yan ọmọ adóṣùjẹ́sọ èwúrà ni wọ́n kẹrí kiri bàbá ẹ̀yìn lọ́ọ̀ mo rí bá lọ́ọ̀ lọ́dọ̀ àwọn bàbá tó yìnyín ní ọmọ ǹjẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ sọjọ́ ìgbéyàwó gangan ni òkú àgbà ẹ kàn sí wa nílé iṣẹ́ Ekiwesu rédíò a máa bá yín kékeré bàbá àti yèyé tó bí yín ní ọmọ ǹjẹ́ bí wọ́n bá wá bí yín o bí wọ́n bá wá bí yín pátá ni kéwì àdùn sí yín ní etí ńlọ èmi là àdùfẹ́ o àdùfẹ́ alóyin lòun tí wọ́n wí aládùfẹ́ alóyin lòun tí wọ́n sọ ni àpọ́nbẹ́pọ̀ rẹ̀ arẹwà lóbìnrin arẹwà lóbìnrin lórí ìrì ọmọ ni mm-hmm. QS Radio International Santa lè èmi kúkú ṣe yèyé pèdèpèdè. adúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ kí a sáré gbọ́ ìpolówó láti lè ṣe Renix lẹ́yìn ìgbà yẹn ká wá lọ kí gbogbo ká wá lọ kí gbogbo àwọn olólùfẹ́ wa yányán tí wọ́n ti wà tó fi dórí èyí mò fi yányán tó ti wà lórí ètò tó ẹ kalẹ̀ iléeṣẹ́ renix reshape tún yọ lára ọ̀tọ̀ pẹ̀lú àwọn oògùn ìbílẹ̀ tàfiwé àti gbòṣe renix reshape apps ní jẹ́ káàbọ̀ o ta ló sọ pé kò sí wé ta ló sọ pé kò sí gbò èwe ń bẹ egbò wà tí ń jẹ́ bí idán èyí ló mú kí iléeṣẹ́ renix reshape ó tún yọ sí bọ́ńbọ́ láti ṣàlàyé àwọn oògùn ìbílẹ̀ tá ṣẹ̀ṣẹ̀ gbé jáde ṣe bẹ́ẹ̀ rántí renix reshape supplement ìyẹn àwọn oògùn tá a gbé jáde tẹ́lẹ̀ níléeṣẹ́ wa tó ń ṣiṣẹ́ láti gbógun ti àwọn oríṣiríṣi àrùn tó ń bá wa fínra lágọ̀ọ́ ara láwọn bíi bp knockout chaja bloom ọkàn organic capsule ọkàn valina collagen revive forty x renix organic pea protein cognop ìṣètò liquid awogba àrùn fibrous liquid migrate soap seven àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláyọ̀ láti sọ fún yín pé àwọn oògùn yìí ṣì ń ta warawara o ṣùgbọ́n látàrí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ojoojúmọ́ nípa ohun tí a lè fi wí àtẹ̀gùn ṣe tí ò fìgbà kan dáwọ́ dúró nílé iṣẹ́ wa ìdí nìyí tá a fi mú àtúntò bá àwọn oògùn tá à ń gbé jáde lọ́wọ́ yìí èyí tá a pe orúkọ rẹ̀ ní renix reshape apps oògùn ìbílẹ̀ tá a ṣe pẹ̀lú agbára ewé àtẹ̀gùn àwọn baba láwọn bíi anti hemorrhoid tá a ṣe lóníkóró ìpara àti man booster pro ńkọ́ ó wà ní oníkóró tíì àti olómi ṣe ti today pack egbògi ajẹ́bíidán today tá powder ọṣẹ rẹ̀ wà ó spray rẹ̀ náà lè tẹ̀ sára tá a bá múra tán àti oyin túdè fún lílá àní bp knockout pro organic àti pp seven natural antibiotic liquid tá a ṣe ní olómi àtòníkóró bákan náà la ní arthritis relief pack tá a ṣe ní oníkóró ọṣẹ rẹ̀ náà tún wà tó fi mọ́ tíì àti ìpara herbal flow tonic wà rendiabetes lóníkóró àti tíì sleeping flex herbal tea wà àní slim fit natural weight loss lóníkóró àtòlómi fibroid is wà ìṣètò free A B and c fresh mind tea tó ń ṣiṣẹ́ fún cholesterol àti ìríran ojú cure relief wà oògùn ìdákọ́lẹ̀ wà oògùn oògùn ojú ń bẹ hepatitis b relief lóní kóró olómi àti powder àní herbal essence organic tó ṣiṣẹ́ fún kòkòrò inú ẹ̀jẹ̀ saku flow náà ò gbẹ̀yìn olómi wà oníkóró àti tíì awogbarun liquid ń bẹ fatty blend pro náà wà àní olómi oníkóró àti tíì tó fi mọ́ aora clean soap àti all purpose herbal tea tá a mọ̀ sí tíì gbogbo nìṣe gbogbo àwọn oògùn yìí ewé àti gbòógì ìbílẹ̀ la fi ṣe o bó ṣe wá jẹ́ àjẹbí idán tó owó péréte la tà ẹ̀yìn ti us ẹ sí renix reshape headquarter ní four four zero Louisiana street houston texas seven seven zero zero two ẹ pè nọ́mbà yìí plus one eight eight eight eight nine six nine four three eight bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ bá aláṣẹ iléeṣẹ́ Renix sọ̀rọ̀ tí wọ́n dá yín lónìí lẹ́yìn òsọ́kà ẹ whatsapp wa lórí plus one eight three two eight nine eight nine six one zero ẹ̀yin ti nàìjà ẹ kàn sí iléeṣẹ́ Renix reshape tó wà ní òde olówó complex òde olówó street adjacent namako water along Onitsha road Ìjẹ̀bú Òde nípínlẹ̀ ogun. ẹ pè tàbí kẹ́ whatsapp sórí zero eight one zero six six nine seven one five six àwọn wẹ́bsáìtì wa ni www www.renixwishapps.com tàbí www.renixwishap.com renixwishap apps ẹgbẹ́lura kẹjẹ́rìí sagbára ìwé àtẹ̀gbò. tó bí o ṣe jẹ́ òun náà nìyẹn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run a ti sọ fún yín pé kó tó di pé a máa tẹ̀síwájú. Mm apá abo láti ẹ̀ ti fẹ́ ṣé ká sá bẹ̀rẹ̀ níbi kíbi mẹ́. ẹ wo ẹ jẹ́ ká gba wájú wọlé ká gba. ẹ jẹ́ ká lọ kí ìyá lọ́jà. àwọn ọmọ gba plan a àti plan b. àti plan b ká lọ kọ́kọ́ kí ìyálọ́jà wa ìyálọ́jà QH radio. ìyálọ́jà wa ẹ eh, káàbọ̀ mọ́. Mrs Taiwo láti Republic of Ireland. ẹ káàbọ̀ mọ́. ìyálọ́jà wa ní QH radio. ẹ káàbọ̀ mọ́. Alhaji Tajudeen Adio ẹ bàbá àdínní wa ní QH radio. ẹ káàbọ̀ sí. a kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò tó a kí Mr Tommy láti Libya ipe ọ̀nà káàbọ̀ adé kí olówó bó ti ní wa ẹnjìníà akínọlá ipe wọn káàbọ̀ sí. àbólóyè rẹpẹtẹ. orí ètò àbólóyè rẹpẹtẹ alógun mọ̀ṣẹ́ka mm. ọkọ̀ ọkọ̀ ọkọ̀ àǹtíkúdí owó ọkọ̀ àǹtíkúdí <laughs> tó um, ká ti plan b ká sáré kí àwọn tí ó wà ń bẹ̀ ẹ kú ètò aláàjì mrs ọtí títí láti àkúrẹ́ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sí orí ètò mà á kí girama àfin ìyá wa dáadáa ẹ káàbọ̀ sí orí ètò yìí bákan náà la kí ayé kò tọ́ ayé kò tọ́ ẹ káàbọ̀ sí orí ètò yìí o ẹ ṣeun gan ni àti kí Mr. Tommy tẹ́lẹ̀ á dẹ̀ kí alájà bùnmi àti àtìmọ̀dínà ìyá àwọn boys ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ ìpè wọn káàbọ̀ sí orí ètò yìí akí gbógunmi tiwa nìkan ṣoṣo mr mm, benjamin gbógunmi ẹ káàbọ̀ sórí ètò akíyìn o bákan náà la kí mr seun àjùmọ̀bí láti new york city ẹ káàbọ̀ sá ìpè wọn káàbọ̀ sórí ètò àǹtí òrèké akí káàbọ̀ láti amẹ́ríkà o àǹtí òrèké tiwa nìkan ṣoṣo akí ambassador láti south africa ẹ káàbọ̀ sá adẹ̀kí ọmọ jagun láti libya láti libya ẹ káàbọ̀ sá àwa kí ajírọ̀bà wa. ajírọ̀bà wa ẹ káàbọ̀ sórí ètò sá. àjùrọ̀bá mm, kan ra àjùrọ̀bá wọn rọra ṣẹ́kọ̀ọ́sì náà ṣì ni àlọ́ jalamiya ni ẹ wọ̀ mo rò pé wọ́n ṣe jí ni àwọn náà wà rò pé à wọ́n mà ti ṣílẹ̀kùn ààfin àfi kan tètè káwọn tètè wọn kan tó ṣẹlẹ̀ nù ààfin káwọn lọ wo ti ṣẹlẹ̀ láàfin ẹ káàbọ̀ sá. akí Mr Olúmúyìwá Fọlágbadé àjùrọ̀bá kí wèé ṣeré ẹ káàbọ̀ sá. akí yẹn káàbọ̀ ẹ ṣeun gan ni ten ẹ kú ètò eh, Mrs Ìyábọ̀dé láti Manchester. ẹ káàbọ̀ máa tó bí àwọn yìí bá ṣe wọlé bá ṣe wọlé á kí wọn. á tún máa jẹ́ kẹ́ ọ̀rọ̀ kan ni ó jáde mr ọlá ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sá mr ọlá láti houston texas ẹ káàbọ̀ sá ẹ káàbọ̀ mẹ́sẹ̀gì wọn rapala wọlé gbára. Hmm. ọwọ́ pé ẹ ti fẹ́ gbélé kẹ́tọ́ gbélé ẹ́. mr ọlá ẹ káàbọ̀ láti houston texas ẹ káàbọ̀ sá ẹ ṣe gan ni sá ìròyìn kan jáde eléyìí ò ń ṣe ọ̀rọ̀ ìròyìn ni. Hmm ṣẹ́rí bó ṣe wá jáde yẹn a máa farabalẹ̀ ṣàlàyé fáwọn èèyàn hmm. wàhálà tí ó lágbára òun la gbọ́ pé ó ti ń ṣẹlẹ̀ báyìí láàrin prime boy àti ìyá tó bí ọ̀rẹ́ rẹ̀ ìyá Mohbad hmm. ìròyìn jáde o wọ́n ní ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ àti ìgbà kékeré hmm. wọ́n ní ní prime boy Jesse sí Mohbad. bẹ́ẹ̀ni bá a ṣe gbọ́ nu. wọ́n ní nígbà ayé rẹ̀ wọ́n ní kí ló wá lè fa wàhálà eléyìí tí ó bẹ́ sílẹ̀ láàrin prime boy àti ìyá olóògbé náà. Hmm. ìgbà tí ìròyìn náà sọ̀rọ̀ wọ́n ní ariwo tó ti sọ o lórí ikú tó pa Mohbad. Hmm. ọ̀rẹ́ rẹ̀ kan tímọ́tímọ́ tí gbogbo èèyàn mọ̀ sí prime boy òun ni wọ́n sọ pé ó ti ṣetán báyìí láti gbé ìyá Mohbad lọ sílé ẹjọ́. Ah. wọ́n ní látàrí àwọn ẹ̀sùn kan tíya Mohbad ti fi kan baba Mohbad àti Primeboy rí hmm. wọ́n nìyẹn ni prime Primeboy wá rò àtòun àtàgbẹjọ́rò rẹ̀ pé tí bàbá Mohbad bá gbé Ìyábọ̀ lọ́wọ́ òun ò ní lè gbé Ìyábọ̀ lọ́wọ́ tòun póun dẹ̀rù pé bóyá tóun bá sù ìyá Mohbad sí kóòtù torí pé ẹ̀sùn ìpànìyàn níyà Mohbad fi kan òun hmm. ìròyìn náà sọ̀rọ̀ ó ní ẹnìkan tó jọ̀kan pàtàkì nínú àwọn ọ̀rẹ́ olóògbé ìlérí olúwa lọ́ba tá a mọ̀ sí Mohbad ìyẹn Ibrahim Owódùnní eléyìí tí àwọn èèyàn mọ̀ sí Prime Boy hmm. wọ́n ní ó ti lérí ó sì ti pe wàláì láti pe ìyá Mohbad lẹ́jọ́ báyìí nítorí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ eléyìí tó fi kan tí ó fi kan ìyá náà ó ní ìyá náà ó ń ba òun lórúkọ jẹ́ káàkiri nínú àtẹ̀jáde kan ilé tí ẹni tó jẹ́ agbẹjọ́rò tó ń ṣojú fún Primeboy Akínpẹ̀lú Ògúnbọ́nàfin ta hmm. ibẹ̀ ni wọ́n ti fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kan àǹtí Bọ́sẹ̀ Adéyẹmọ Alọ́ba ìyẹn ìyá tó bí Mohbad gangan hmm. lẹ́tà náà ó ní wọ́n sọ pé ó ṣàlàyé pé ìyá Mohbad ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ayélujára wọ́n ní ní ibẹ̀ ló ti fi ẹ̀sùn kan Primeboy. Prime níbẹ̀ ló ti sọ pé gbogbo ìgbà ni Primeboy máa ń bá Mohbad jà nígbà tí olóògbé náà wà láyé wọ́n ní ìyá Mohbad tún sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ mìíràn pé gbogbo ìgbà ni Primeboy yìí máa ń rojọ́ pé Mohbad gbàgbé òun lẹ́yìn tó ti di olókìkí tán ó tún sọ pé oníbàárà mi ó máa ń fi gbogbo ìgbà bá Mohbad jà láti ìgbà tí òkìkí rẹ̀ ti búyọ bákan náà ló tún sọ pé àwọn kan gba oníbàárà àwọn nímọ̀ràn agbẹjọ́rò rẹ̀ ni wọ́n ló ń sọ̀rọ̀ yẹn o hmm. nípa kan gba oníbàárà àwọn nímọ̀ràn pé kó tètè sá lọ lẹ́yìn ikú Mohbad kí wọ́n hmm. má bàa fura sí i ó mọ̀ọ́mọ̀ sọ àwọn ọ̀rọ̀ yìí láti máa tàbùkù Primeboy ni ọ̀rọ̀ náà ó sì ti ní ipa burúkú lára Primeboy pẹ̀lú ojú tí àwọn olólùfẹ́ rẹ̀ fi ń wò káàkiri báyìí hmm. bẹ́ẹ̀ wọn ò mọ̀ pé akọrin náà tí ògo rẹ̀ ṣẹ̀ ń tàn jáde òun ni Primeboy jẹ́ làwọn èèyàn wá ń béèrè pé kí ni nǹkan tí yóò wá ṣẹlẹ̀ lẹ́yìn lẹ́tà tí Prime Boy kọ yìí látọwọ́ agbẹjọ́rò rẹ̀ nínú lẹ́tà tó kéde ẹ̀sùn tí Prime Boy fi kan ìyá Mohbad ni wọ́n tó kọ sí pé kí obìnrin náà tètè yí ohun tó ń sọ kó tètè yí padà láàrin ọjọ́ méje péré ipe hmm. nígbà tí abáwọlé ayé àárí pé sánmọ̀ méje àtilẹ̀ méje náà ló hmm. wà wọ́n ní ọjọ́ méje péré iná lọ fún ìyá Mohbad. Mm wípé gbogbo àwọn orúkọ burúkú tó ti pe prime boy kọ́yà tètè kó lọ kó jẹ padà o wọ́n ní bí ọjọ́ méje bá pé tí àǹtí bọ́sẹ̀ tó jẹ́ abilékọ alọ́ba tí kò bá yí ohun tó sọ padà prime boy lérí pé òun yóò pe ìyá ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́jọ́ kọ́mọ́dé pé mọ́mì mọ́mì là ń pè yín àmọ́ ibi tọ́rọ̀ dé dúró yìí kóòtù ni yóò darí sí o táwọn ó sì wọra àwọn lọ ilé ẹjọ́ ìròyìn sọ pé tí ẹ bá gbàgbé gan nínú oṣù kẹjọ ọdún 2024 òun ni amòfin Ògúnbọ́nà kéde pé àwọn nǹkan tuntun kan tún ti ṣẹlẹ̀ tó sì yẹ kí Wùmí Alọ́ba ìyàwó Mohbad pẹ̀lú àwọn ọlọ́pàá kí wọ́n tan ìmọ́lẹ̀ sí lórí ohun tó pa akọrin náà agbẹjọ́rò ọ̀hún tó sọ nígbà náà pé oníbàárà òun kò lẹ́bọ lẹ́rù kankan o hmm. kékeré ni ọ̀rẹ́ Mohbad àti Primeboy ti bẹ̀rẹ̀ wọ́n sì jọ wà títí di ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2023 ni tí Mohbad kó tó di kúkú lójijì ọlọ́pàá ọlọ́pàá òun ni ó kó prime boy Naira Marley àti gbajúmọ̀ aláfẹ́ ìlú Èkó táwọn èèyàn mọ̀ sí balógun elétù Sam Larry látàrí ikú Mohbad nígbà náà kí wọ́n tó padà fi wọ́n sílẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n sáré sin Mohbad ìjọba sì pàṣẹ pé kí wọ́n wú òkú náà fún àyẹ̀wò èyí tí wọ́n wú ní ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún 2023 ọ̀rọ̀ pọ̀ gan hmm. nínú ẹ̀ àmọ́ nǹkan tó jẹ́ kókó bẹ̀ òun làwọn kàn mú jáde wọ́n ní prime boy sọ pé ìyá Mohbad ti ń sọ ó ti ń sọ òun dákẹ́ wọ́n ló sọ pé ó ti ń ṣe tóun ò sọ̀rọ̀ ṣùgbọ́n kàkà kí obìnrin náà kó mẹ́nu kúrò lọ́rọ̀ òun prime boy sọ pé ọ̀rọ̀ ẹnu ìyá Mohbad ti ní ipa burúkú nu ayé òun mm. torí pé gbogbo ibi tó ń bá ní kó ń rìn sí báyìí láti lọ perform ojú burúkú náà fi ń wọ̀ ìdí nìyẹn tó fi gbégbèsè ibi tá a wá nọ́ọ̀bẹ̀ ni pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ oríṣi ọ̀nà méjì lọ̀rọ̀ yẹn máa ń gbà jáde àwọn kan ní ṣó yẹ kí prime boy ṣe bẹ́ẹ̀ ṣe bí ìyá ọ̀rẹ́ rẹ̀ ni mm. wọ́n ní ṣé kò mọ̀ pé ìwà àrífín ló jẹ́ fún òun láti pe ẹni tó jẹ́ ìyá ọ̀rẹ́ rẹ̀ lẹ́jọ́ bẹ́ẹ̀ làwọn kan sọ pé ṣé tí gbà tó ọmọ bá wa ń gbọ́ gbégbégbé tí ò bá bá wọn gbé ṣẹ́yìn ọmọ pé wọ́n ti fẹ́ lọ gbé sẹ́ǹkulé rẹ̀ làfíà wà rò pé ẹgbọ́n ṣe ìgbésẹ̀ tí prime boy gbé yẹn láti gbéyà Mohbad lọ ilé ẹjọ́ prime boy ní tí bàbá Mohbad bá gbéyà bọ̀ dání òun ọ̀bọ̀n wọ bọ́sẹ̀ wọn lọ ilé ẹjọ́ o hmm. òun dẹ́gbà pé tóun bá wọ lọ sí ilé ẹjọ́ ọ̀rọ̀ máa padà kan bàbá Mohbad tí pé bóyá tí ó yanjú ọ̀rọ̀ nìyẹn ṣé gbèsè ti prime boy gbèsè dá àbí ò dá níta ní ká yẹ̀ wò nìyẹn. ẹ ṣeun aláàjì ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ó dàbí ká sọ wípé ìgbà wo ni má kú ò ní kú. Hmm. ọ̀rọ̀ tí nǹkan tó yẹ kó ti ṣẹlẹ̀ tipẹ́ ni prime boy ní sùúrù gan. ó yẹ kó ti ṣẹlẹ̀ tipẹ́. ó yẹ kó ti ṣẹlẹ̀ tipẹ́ torí tó bá jẹ́rú èmi ni màá ti pè wọ́n lẹ́jọ́ tipẹ́ tí mo mọ̀ pọ́wọ́ mi mọ́ ṣe mọ̀ wípé ìbejì tó bí nínú kan náà gan ìwà wọn ò papọ̀ èmi lè wà kó jẹ́ pé yẹn ní hot temper kó jẹ́ pé ìkejì dẹ̀ ní ẹ bá kẹ́ bomi sí lẹ́nu kẹ́ lọ sí Accra tẹ́ máa fi padà dé ẹnu ẹ̀ náà lẹ́tì bá tábàdẹ̀ ní ká wo ọ̀rọ̀ yìí láti ilẹ̀ nínú ọ̀rọ̀ tí gbogbo wa ń gbọ́ a gbọ́ wípé Primeboy àti Mohbad ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n tí wọ́n jọ ṣe kékeré débi wípé Primeboy ń pìtàn fún wa ó ká mọ̀ wípé nígbà yẹn tí bàbá Mohbad náà dé confam ẹ̀ wípé òtítọ́ ni tó ká mọ̀ wígbà yẹn pé ọ̀dọ̀ mọ́mí òun mọ́mí ti prime boy ń ta oúnjẹ wípé ibẹ̀ ni Mohbad ti máa wá ń jẹun gbà yẹn ngbà tó ṣì ń ṣe kápẹ́ńtà pẹ̀lú bàbá ẹ̀gbọ́n yẹn tó ṣì kéré táwọn ti jọ ń ṣọ̀rẹ́ bọ̀ dájúdájú kò sí nǹkan kan tó wà nínú Mohbad tí mú prime boy ò mọ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó wà nínú prime boy tí Mohbad ò mọ̀. Hmm wọ́n dẹ̀ ti jọ ń kóra wọn bọ̀ wọ́n ti ń kóra wọn bọ̀ láti kékeré títí tí tó fi dàgbà tọ́lọ́n tún fi sọ wípé kíkú pé wọ́n níyà. mi ì rò pé Mohbad fẹnu ọjọ́ kan bó ṣe sọ pé ten years àná sí mọ́mì bóyá òfọjọ́ kankan pé prime boy self is a wicked boy àbí wicked wicked friend mi ì rò pé ó ẹ̀bà ah, sọ ah, ah, mi ì rò pé ó ẹ̀bà sọ ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ìyá Mohbad náà nọmba one àmọ́ àkọ́kọ́ ni wọ́n ti kó bára wọn wọ́n ti gbàgbé wípé ẹyin lohùn tó bá dẹ̀ ti jábọ́ kò ṣeé kó mọ́. nígbà tí ìyá Mohbad sọ ọ̀rọ̀ tí Primeboy sọ jáde yìí tí gbogbo afẹ́tí ara wa gbọ́ngbà yẹn wípé jòsí gbà yẹn la morúkọ jòsí ìyẹn bàbá Mohbad wípé jòsí ló rán Primeboy lọ wípé kó lọ gún Mohbad pa ibẹ̀ láti kọ́kọ́ mọ̀ wípé ọ̀bẹ ló pa Mohbad wípé hmm. ọrùn tó kọ́bà yẹn gan tó ṣẹ́ ibẹ̀ náà ti gún Mohbad bẹ̀ láti kọ́kọ́ gbọ́ngbà yẹn ìdẹ̀yìn ló tún sọ wípé prime um, josi ló rán àwọn kan lọ kan tún lọ pa Mohbad ó tún kúrò ní prime boy palẹ̀ nípa lọ́la tójú àwọn ò bá fọ́ ràbàràbà ló máa wò. lẹ́fí níyà Mohbad ti kó bára ẹ̀. bẹ́ẹ̀ ni nígbà tí Wùnmí náà máa sọ́ngbà yẹn ó ní òun àti prime boy ń jà ẹ̀ṣẹ̀ tí prime boy yìí gbà tó fẹ́ gbà ló bá glass <laughs> bóyá Mohbad rẹ̀ lọ́nà fẹ́ gbà prime boy lọ́nà wẹ̀ gba glass òun lẹ̀jẹ̀ tán náà rí ngbà yẹn tó kọ́kọ́ fi defend ara wọn ṣe rí i pé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáwọn orí Primeboy náà lọ̀rọ̀ yẹn lọ tí Primeboy dẹ̀ wò pé òun ò bá yín délé ojú ọ̀nà lòun ti padà báwo ló ṣe wá di wípé òun àti Mohbad jà Mohbad fẹ́ gbóhùn lẹ́sẹ̀ ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ti ń fẹsẹ̀ méjèèjì tiro ìyá Mohbad fẹ́ dẹrù lé Primeboy lórí Wùnmí náà fẹ́ dẹrù lé Primeboy lórí nígbà prime boy máa padà sọ nígbà yẹn àbí spending gan ló tiẹ̀ sọ ló jẹ́ kó yé wa wípé prime boy ò tẹ̀lé wọn délé òun lòun prime boy Wùmí náà ló padà ń jẹ́ ká mọ̀ pé prime boy ló wà nú mọ́tò nígbà tó ń jà um, spending pé prime boy ò sí mbẹ̀ ṣùgbọ́n gbàtọ́ máa yí ọ̀rọ̀ orí prime boy náà fẹ́ yí ọ̀rọ̀ lé ìyẹn dúró sẹ́gbẹ́ kan Wùmí tún wá padà sọ̀rọ̀ ó tún gbé fọ́nrán kan jáde tá a bá gbàgbé tó fi ń sọ pé ìgbà tóun lóyún ẹ òun pe Mohbad òun béèrè lọ́wọ́ ẹ pé bẹ́ẹ̀ ọmọ ẹ fẹ́ rí pé ọmọ Mohbad sọ pé òun wà pẹ̀lú prime boy pé òun sọ pé òun fún lẹ́sìn wọ́n gbé fọ́nrán yẹn jáde òun ní ẹ kó kúrò ń bẹ̀ ṣọmọ wípé òun ò trust bọ̀bọ̀ yẹn Mohbad dẹ́ni don't worry I will be fine ṣe rí wípé wọ́n ti ń try láti ka èsùn sí prime boy lẹ́sẹ̀ lọ́nà tó pọ̀ ọ̀nà ti jìn. ibi tí gbogbo wọn dẹ̀ ti ń dìtẹ̀ prime boy tínú ti ń bí wọn ni wípé gbogbo wọn lọ́mọ kú tó pa Mohbad gbogbo wọn dẹ̀ lọ kọ́fà láti má fẹ́ sọ̀rọ̀ wọ́n dẹ̀ rí pé tó bá jẹ́ pé Primeboy mọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni Primeboy máa ti bẹ́ speaker torí Primeboy kò take shit ó wò wípé òun àtọ̀rẹ́ òun àwọn jọ wà látìlẹ̀ ni ó sì dàbí ọmọ ìyá òun ṣe bẹ́ẹ̀ ni Primeboy láti ń gbọ́ pé tó bá jẹ́ pé òun Mohbad òun introduce yes òun òun á sọ wípé ìyá Mohbad kọ́ ló bí Mohbad hmm. pé bóyá wọ́n pààrọ̀ wọn ọ̀wọ́n adopt ẹ̀ ọ̀wọ́n aláwọn kọ́ lọ bí Mohbad Mohbad ni gbogbo wọn fẹ́ mú ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ twist tẹ̀lé lórí ẹ̀ eh, prime boy prime boy ni gbogbo wọn fẹ́ twist ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ twist tẹ̀lé lórí ṣùgbọ́n òun fúnra rẹ̀ náà kẹrẹ̀ gbogbo wọn ládẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan tí prime boy mọ̀ nípa kú Mohbad ló ti sọ ọ̀rọ̀ kámẹ́rà prime boy jẹ́ kó yé wa wípé kámẹ́rà wà nulẹ̀ yẹn bẹ́ẹ̀ mọ́mí ṣẹ̀pẹ̀tẹ́rì àwọn jẹ́ kó yé wa wípé wọ́n ní kámẹ́rà lóòótọ́ ṣùgbọ́n ó sì wà ní carton wọn tí install ẹ̀ ṣé PrimeBoy máa ma purọ́ ni kí ló fẹ́ wà nínú eh, nínú Mohbad tí PrimeBoy ò mọ̀ wọ́n mà jọ ṣe kékeré ni PrimeBoy ló tún jẹ́ kó yé wa gbà yẹn pé ńgbà tí Mohbad pàdé Wùnmí òun náà pàdé ọ̀rẹ́ Wùnmí kan àwọn méjì làwọn jọ pàdé papọ̀ hmm. àwọn dẹ̀ fẹ́ máa fẹ́ wọn ó ní àwọn dẹ̀ rí yakọ̀ pa àwọn sákìyèsí ńgbà yẹn wípé káwọn jáwọ́ ń bẹ̀ àwọn ọmọ yóò kì í ṣe ọmọ tẹ́lẹ̀ fẹ́ òun yàgbọ́ lọ́mọ ran ọmọkọ́mọ ni wọ́n wọ́n ń ṣe ọmọ fẹ́ ẹ fi wọn lè ó lóun gbọ́ngbà yẹn òun step back ó ní ṣùgbọ́n prime um, spend, um, Mohbad Mohbad ò gbọ́n tiẹ̀ ó ní Mohbad continue láti máa fẹ́ wùn mí prime boy ló jẹ́ ká mọ gbogbo secret yẹn tí òun sọ wípé husband of my youth òun ló jẹ́ ká mọ gbogbo secret yẹn ṣé prime boy máa wá mọ nǹkan kan nípa kú Mohbad kò wá ní ti jẹ́ ká mọ̀ ìdúró tí prime boy ń dúró tó bá mẹni tó pa Mohbad Prime boy ready láti sọ wípé ìwọ ló pa evidence dẹni tó bá ní evidence ẹ lọ́wọ́ káwọn èèyàn má get mi wrong o ó possible kó mọ àwọn tó ń búlì ẹ ó possible kó mọ àwọn tó ń threat life ẹ ṣùgbọ́n nǹkan tó bá ṣojú èèyàn lèèyàn máa ń sọ o nǹkan míì gan máa ṣojú èèyàn gbà míì ìyẹn á fi ọpọlọ gbé kalẹ̀ ni ìyẹn ti kàrí mọ́ hmm. torí tó bá jẹ́ pé àwọn ìjọba wa wọ́n ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe ni gbogbo ọ̀rọ̀ tí Kàrímọ́ ń fún wa látijọ́ yìí ó yẹ kó ti gbé Wùnmí àtàwọn tó bá yẹ kó gbé ó yẹ kó ti tọ́ṣọ̀ wọn ó dẹ̀ yẹ kó ti pe Kàrímọ́ lẹ́jọ́ ṣùgbọ́n wọn ò rí Kàrímọ́ pè lẹ́jọ́ Kàrímọ́ tún jẹ́ kó yẹ wá wípé òun challenge Nigeria government ẹ pé òun lẹ́jọ́ kó wọn sọ̀rọ̀ kó wọn sọ tẹnu òun wọn ò máa rí Kàrímọ́ pè lẹ́jọ́ torí ọmọ pé táwọn bá pe Kàrímọ́ lẹ́jọ́ kàsálà máa bọ́st hmm. àkàrà máa tó epo kàrímọ́dẹ̀ ti sọ ó ní tó bá fi pò òun kóun wá sọ tẹnu òun ó lóun máa ṣáná sí loud ó ní loud máa explode ṣùgbọ́n wọn ò rí kàrímọ́ pè tábọ́ wùgbà tọ́rọ̀ ìkọ́kọ́ ṣẹlẹ̀ prime boy àti spending náà kọ́kọ́ gbé tó ń tìmọ́lé lọ tìmọ́lé bọ̀ tó ní kó lọ mú twenty million wá tó tún ní kó máa lọ kó máa bọ̀ àwọn tó wà nulẹ̀ ńgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ wo lọ́pẹ̀ díọ́lá tó jábúrò ohun mi àbẹ́gbọ̀n ohun mi ni ṣé wọ́n pè wọ́n fọjọ́ kan pé ta ló sì ẹ̀ mọ́bi tí díọ́lá wọlé sí tí màá ṣe ẹnujọ́ mẹ́ta tó ṣẹ̀ṣẹ̀ ń rìpláì kàrímọ́ tọ́ṣẹ̀jọ́ ń ta àwọn ọ̀rọ̀ sọ síra wọn. ṣé bẹ́ẹ̀ mo láyọjú síta ni gbogbo àwọn yẹn tó yẹ kí ìyá Mohbad fèsì ìyá Mohbad ò fèsì wọn ibi tí ò yẹ kó fèsì ló ló ń fèsì kàrímọ́dé sọ ó ní tó bá mú Ìyá Mohbad wọ́n rò pé tí Ìyá Mohbad bá súnmọ́ àwọn legal team bàbá àṣírí ọ̀rọ̀ máa jáde ní pé torí òun mọ̀ pé Ìyá Mohbad mọ kókó ikú tó pa Mohbad gangan ó mọ nǹkan tó pa káwá wo fọ́nrán tí ó jáde látẹnu Ìyá Mohbad lẹ́nu mẹ́ta tí Bukky Jesse gbé síta tí Ìyá Mohbad sọ wípé òun mọ irú èèyàn tí àwọn Wùmí jẹ́ pé wọ́n dangerous òun ò fẹ́ kó pa àdúrà àti blessing bó ṣe pa Mohbad lòun ṣe ń try láti máa play along ṣùgbọ́n ẹni tí ò ń ṣòun ló pọ̀ ọmọ ẹ tó mọ̀ wípé olùrànlọ́wọ́ ló jẹ́ sọmọ ẹ tó bá jẹ́ pé ó rí nǹkan tó ṣẹlẹ̀ sọmọ ẹ á ti sọ síta ṣùgbọ́n ò ṣe yẹn ó rójú ọ̀nà ńlẹ̀ ó gbá igbó lẹ mórílé ìgbà wo ni má kú ò wá ní kú ṣé rí ní orí kí wọ́n padà sórí ọ̀rọ̀ Primeboy gangan gangan ṣé rí tí ọ̀rọ̀ tí Primeboy pé tó sọ yìí tí lọ́ọ̀yà ìgbéjáde yìí pé wọ́n fẹ́ pe ìyá Mohbad lẹ́jọ́ tó bá lè ṣe inú mi á dùn. so ìgbésẹ̀ tó dáa ni tá a bá ní àwò ìgbésẹ̀ tó dáa ni tá a bá ní káwò tó bá wá jẹ́ pé wọ́n rí ṣe aláàjì kíní ìmọ̀ fún pípẹ́ lẹ́jọ́ tó fẹ́ pé ìyá Mohbad lẹ́jọ́ ó tún máa tètè mú wa débi tá à ń lọ torí ìyá Mohbad máa ṣi ọ̀rọ̀ sọ́nbi tí ò ti yẹ kó sọ̀rọ̀ wọ́n ní ìyà tó yà ni kò ní da fẹ́ni tó nà mí tí ìyà bá tó yà ẹ dákun á da fún yẹn ẹ ṣoríire láti máa sọ. So tó máa mú ìyá Mohbad nìkan sẹ̀ tí Primeboy tọ́nà bá lè fún boy ṣe tí ló ya Primeboy hmm. tó bá lè pè ya Mohbad lẹ́jọ́ lóòótọ́ tí ya Mohbad dẹ̀ yọjú tí ò lè ṣe pé wọn náà kò ṣáà lè pè ya Mohbad lẹ́jọ́ sí kó ní corona lòun pè ya Mohbad lọ kò lè pé lẹ́jọ́ lọ sí corona inquest hmm. normal court ló máa pè ya Mohbad lẹ́jọ́ lọ tó bá pè ya Mohbad lẹ́jọ́ sí àtètè rojú ọ̀rọ̀ kí prime boy tètè gbégbèsè yẹn ní kíákíá kó tó di wípé wọ́n máa lọ ṣe nǹkan tí ò bá yẹ kó ṣe fún un torí eh, eh, etí èèyàn lé etí èèyàn ehm, etí ọba lé eh, etí ọba lé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe ń sìn kó tètè ṣe kó pe ìyá Mohbad lẹ́jọ́ lásìkò tó ṣì ní ààyè báyìí torí ó jọ kátẹ́kọ̀ọ́ ìjọ gàtó tí fẹsẹ̀ méjèèjì sí ro tí prime boy ò bá ṣọ́ra tí ò bá ṣọ́ra wọ́n máa di ẹrù tí ìṣe tiẹ̀ wọ́n máa fẹ́ dìílé lórí kó tètè pe ìyá Mohbad lẹ́jọ́ kó tó bá dẹ̀ ti pe ìyá Mohbad lẹ́jọ́ kó máa jẹ́ kó yé lọ́yẹ̀ wípé kí ìyá Mohbad dìbọ́ǹkì nǹkan tó sọ and then ìtumọ̀ wípé jòsí rọ̀hún kóun lọ gún bàbá Mohbad pa yẹn òun fẹ́ mọ ìtumọ̀ yẹn kí ìyá Mohbad wá fún wa nítumọ̀ yẹn tó bá wá ti fún wa nítumọ̀ yẹn tó bá jẹ́ wípé lóòótọ́ ló sọ ẹ mọ̀ pé prime boy náà ó ti mọ̀ pé ọ̀tọ̀ òun wọ wàhálà nìyẹn tó bá dẹ̀ jẹ́ pé ìyá Mohbad ò wá rí dìbọ́ǹk àwọn ìyẹn ni mo fi sọ pé ó ti tètè mú wa lọ bí tí ó ti tètè fẹ́ mú wa débi tó yẹ kó mú wa dé torí tá fa bùrù bùrù àfagbó o tí hmm. prime boy bá ti pè ya Mohbad lẹ́jọ́ ń sìn lórí kí ló ṣe pè lẹ́jọ́ lórí ikú Mohbad ilé ẹjọ́ gangan tó tí prime boy gbé lọ yàn àwọn èèyàn náà béèrè lọ́wọ́ ẹ̀ kí ló pọ̀ ọmọ ẹ̀ gangan tó mu bóyá ya Mohbad máa wá sọ̀rọ̀ ńgbà yẹn àbí wọn wá ní sọ̀rọ̀ káwa máa wò. Hmm, hmm. so ìgbésẹ̀ tí prime boy gbé yẹn. ìgbésẹ̀ gidi ni ní tèmi o lópinion tèmi o ó yẹ kó ti gbé tipẹ́ gan ìgbésẹ̀ gidi ni ok tó a jẹ́ pé ká dé iléeṣẹ́ kibla time tá a bá ti gbọ́ polówó láti iléeṣẹ́ kibla time nìtàn a máa ṣojú òpólẹ̀ kí àwọn ará ilé náà kájọ fojú wò pé ṣé gbèsè yẹn ṣé orí ọwọ́ pé pípè tí prime boy tó sọ pé tí bàbá Mohbad ò bá lè gbégbèsè yẹn òun máa gbé ní tòun ǹjẹ́ ọ̀nà tó dáa òun ni nǹkan tí prime boy <laughs> tó gbà akínmísà Ibrahim Malaika uh, pé ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sá. ẹ káàbọ̀ sórí ètò wọn nígbà tán gbọ́ pé gbéyàwó dání tá a sọ yẹn ẹ àwọn lẹ́rìí prime boy rò pé ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ̀yin lọ́kọ àǹtí Bọ́sẹ̀. bẹ́ẹ̀ni òun náà níyàwó tòun. bẹ́ẹ̀ni ah, so ìyàwó ẹ kì í ṣe pé bàbá mubadi náà lè pé lẹ́jọ́ bàbá Mohbad kò ń wò yí pé ẹ mọ̀ tábà wò láti rẹ̀ á rí pé bàbá Mohbad ò tú ọ̀rọ̀ ìyá Mohbad síta ìyá Mohbad náà ẹnu wọn náà láti ń gbọ́ gbogbo ẹ̀ gbogbo àṣírí ìyá Mohbad bàbá Mohbad ń cover ẹ̀ ẹnu ọmọ gan kọ́ la ti gbọ́ pé ten years àìlọ sí mọ́mì ní ká tó ṣẹ̀wá mọ̀ pé fifteen years gan ni. <laughs> tẹ́ làwọn ti ẹ̀ ṣe pé. bàbá Mohbad ò táṣìírí ìyá Mohbad síta bàbá Mohbad ń daṣọ bò pé ẹni mi ò jẹ ni èèyàn mi ò jìyàn àlè fi wọ́n làárọ̀ lásán hmm, ó wò pé ó ṣàbímọ fún mi. ṣùgbọ́n ó ṣe ni láàánú pé àwọn ò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ìyá Mohbad ò rí bẹ́ẹ̀ gbogbo hmm. àṣírí tí bàbá Mohbad kọ́ wà ṣé rí tó bá jẹ́ pé bàbá Mohbad jẹ́ ẹni tó ń sọ̀rọ̀ ni ó láwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé máa tún ẹ̀pù wá lórí lórí justice. Mm, bàbá Mohbad wò pé ó bímọ fún wọn ọjà tó Mohbad dẹ̀ ti wọ̀ òkúta ti wọ̀. ok ẹ jẹ́ àgbà ṣe kí blatain ẹ̀yin èèyàn wa tẹ́ fẹ́ lọ sí hajj ọdún ti fẹ́ parí o hajj ọdún tó ń bọ̀ dẹ̀rẹ̀ ẹ̀ pé tó sí ìbẹ̀rẹ̀ mm, ọdún ni ẹ̀yin tẹ́ bá wá fẹ́ lọ sí hajj tẹ́ fẹ́ di alájì tuntun alájà tuntun bóyá ẹ fẹ́ ràn yẹn lọ ni àbẹ́yìn rẹ fẹ́ lọ fúnra ara yín àbẹ́yìn tẹ́ fẹ́ lọ sí umura bóyá umura december ni àbí umura tinú àwẹ̀ iléeṣẹ́ kibla time àwọn ni kẹ́ ẹ pè ẹ rí i pé mò ń tẹnu mọ́ mo mọ nǹkan tí mò ń sọ o wọ́n máa ń tọ́jú gbogbo pásíńjà wọn mm. ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ bá tètè pé wọ́n sì tẹ́ forúkọ sílẹ̀ owó tẹ̀yìn máa san ó máa kéré gan sí ti àwọn tó bá dé lọ́wọ́ létà wá yẹn owó tìyín máa kéré ẹ̀yin náà pè wọ́n lé nípẹ́ gbọ́ ìpolówó wọn ẹ̀ mẹ́kẹ̀ẹ́ kwari kan lè forúkọ yín sílẹ̀ bóyá ó múra lẹ́fẹ́ lónìí o àbí áàjì gangan bóyá ẹ fẹ́ lọ fúnra yín ni àbẹ fẹ́ ràn yẹn lọ ẹ ṣeun ẹ jágbọ́ polówó lẹ́yìn polówó yìí a máa wá ṣojú òpó lẹ́tà àbádé ẹ ṣeun ẹ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 tá a bá ti fún yín nọ́mbà yẹn tán tó àti ṣe ojú òpó lẹ́fún gbẹ̀yìn èèyàn wa nìyẹn ẹ jẹ́ ká fi ojú inú wò nọ́mbà ọ̀gá àgbà tó ń kíbla táyìn lélẹ̀ plus one seven eight zero six eight zero two one eight four ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn. tó hmm. ẹ jẹ́ kí aṣojú òpó lẹ̀ ká mú lẹ́yìn kọ̀ọ̀kan. ẹ ló ẹ máa kúrọ̀ lẹ́sà. àwa nìyẹn o. ẹ ṣeun. ọlọ́wọ́ ọlọ́wọ́ bọ́tìnì wa. ọlọ́wọ́ bọ́tìnì. àǹtí kúdínkọ̀ o àǹtí kúdínkọ̀ o ní bẹ ní èkó bẹ ní èkó kódà ó ń pariwo lé ní tantantan láti ní lóko ṣe dúró. wọ́n ṣe sùúrù náà ni. ètò ètò rí àwọn ọjọ́ ọ̀la wa ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ ṣeun sà. Alhaji ẹ ṣeun mo kí nínú studio rẹ àti ní àtúnṣe akébù. yes sir yes sir alhaji. yes sir. Hmm. prime boy ó gbé ohun tí mo mọ̀ jẹ dé. Eh. <laughs> Ah, prime boy ti gbé ohun tí mo mọ̀ jẹ dé. ṣé pé ẹ nífẹ̀ẹ́ sí ìgbésẹ̀ tó gbé yẹn sà. wàhálà mo nífẹ̀ẹ́ sí i mo ní ìdìrànlọ́wọ́ a máa ṣe fún un. lóòótọ́ <laughs> lóòótọ́ àti ìṣèrànlọ́wọ́ tìmítìmí tá a fẹ́ ṣe ní QH radio tán but bóò tún ní ìdìrànlọ́wọ́ àní a máa ṣe nítorí ọlọ́run náà la ṣe bẹ́ẹ̀ ló mí sí àpò wa. bẹ́ẹ̀ni ọlọ́run ládẹgbọ ọlọ́run ládẹgbọ kàn lé. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni òun la gbọ́kànlé. Hmm. alájì ikú ò ní pamọ́ yẹn àrùn kárùn kò ní pè é. E. àmín. ọmọ tó ń pè ní fẹ́ẹ́ bọ̀ yẹn lọ́ọ̀yà ẹ̀gàn sef ikú ò ní pa ọmọ yẹn ikú ò ní pa lọ́ọ̀yà ẹ̀ àrùkárùn kan ò dẹ̀ ní pé lọ́ọ̀yà ẹ̀. àmì. Hmm, lóòótọ́ ni bàbá ń sọ wípé àbọ̀ abáni ọ̀rọ̀ ya Mohbad àbọ̀ abáni ọ̀rọ̀ ya Mohbad bọ́tí àbọ̀ abáni ọ̀rọ̀ ya Mohbad yẹn wọ́n ti fẹ́ fi iná ọmọ ẹ sí ẹ̀wọ̀n sí máa jẹ ẹ wo mi ní parọ́ fún yín even gan káwọn èèyàn kan jáde fún ọ ni pé prime boy ó ń ṣe ìlara Mohbad mi lè fi ìṣẹ́jú kan ṣo báwọn gba ọ̀rọ̀ yẹn gbọ́ ẹ gbọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni. ẹ ń gbọ́dọ̀ mi bá. àgbọ̀yé sà. à ń gbọ́ yín dáadáa à ń gbọ́ yín dáadáa. káwọn èèyàn kan káwọn èèyàn kan jáde tí wọ́n ní pé prime boy ó ń ṣe ìlara Mohbad kó tó kú mi lè fi ìṣẹ́jú kan mọ̀ gbà kọ́ mo kí tóbi ọlọ́run bá ṣe rí pẹ̀lú ọ̀rọ̀ yìí ṣe rí ìdúró ti prime boy tó dúró ti Mohbad mi rí ìyá tó bí padà tó dúró ewé ẹ̀ mi rí àbúrò ìyá Mohbad tó dúró ewé ẹ̀ ti Mohbad ẹ̀gbọ́n Mohbad àbúrò Mohbad kò sí kan tó dúró ti Mohbad nínú pẹ́pẹ́ ń bà fẹ̀mí jì pọ̀ o aláìpẹ́pẹ́ náà wà ní ní kirikiri fún oṣù mẹ́ta ní Mohbad ọmọ ẹ oṣù mẹ́ta ní kirikiri tí ọmọ ẹ bá bá bẹ̀ lọ ńkọ́ ẹ̀ṣẹ̀ tí o ṣẹ̀ ẹ̀sùn tí ó jẹ́ ti tiẹ̀ náà ń kàlè lórí náà ń kàlè lẹ́sẹ̀. ìyá tó dẹ̀ bí ọmọ dẹ̀ mọ ikú tó pa ọmọ ọmọ ìgangan òun gangan ló fi ọmọ dájọ́ ó dẹ̀ ń parọ́ ọmọ ọmọ ọlọ́mọ ó dẹ̀ ń parọ́ ọmọ ọkọ rẹ̀ ló bí ọmọ yẹn fún ẹ ẹ bàbá Mohbad lè àwọn lè máa wòran táyé àwọn muslim bàbá wa ní owó tábìlà ìgbésíra so ẹ jẹ́ káwọn máa wọ́n máa wòran kí prime boy kó jẹ́ dìde ó ṣe ohun tó tọ́ ṣé mọ̀ pé ohun tá à ń sọ yìí tó ṣẹ̀ jáde ní news yìí ó ṣe news yìí o gbogbo ọ̀rọ̀ tí gbogbo ata ti jókòó tá a ti sọ ní QH radio ní ọ̀rọ̀ yìí o hmm. Alhaji àdùkú agéwì. yes sir. ọ̀rọ̀ yìí láti sọ láìmọye ìgbà nínú QH radio program wa. bẹ́ẹ̀ ni sir tó dẹ̀ jẹ́ pé tí wọ́n bá gbé ìgbésẹ̀ yẹn corona inquest wọ́n máa pàkẹ́ sí ẹgbẹ́ kan ni. Hmm. ní òdodo wọn máa jáde ní kóòtù bí wọ́n bá gbé ẹjọ́ yẹn lọ wọ́n dẹ̀ máa pe bàbá wọ́n bá dẹ̀ ti pe bàbá tí ìyá dúró tí bàbá dúró tí Mohbad dúró ǹjẹ́ mọ̀ ẹgbẹ́ ẹjọ́ sì máa kọ àwọn kan hmm. wọ́n dẹ̀ máa pàṣẹ láti mú kóòtù yẹn wọ́n gbọ́dọ̀ yọjú sí court. ṣé mo nínú kòrónà rẹ̀ ni bàbá wẹ́ẹ̀ ní Fálànà yìí. inú kòrónà ló bàjẹ́ tó gba ọ̀dà ọ̀dà court jẹ́ ni ó gbà jẹ́ o. láti court yẹn tí rẹ́gbọ̀n ẹ̀ bá gbé ìyá Mohbad láti ibẹ̀ náà ti máa ránṣẹ́ pé gbogbo àwọn èèyàn tó yẹ kó ránṣẹ́ pé ẹ lọ́kọ̀ọ̀rọ̀ sílẹ̀. àgbáyé sà. kí ló dé kan náà kí ló dé dírẹ́bà ti gbìyànjú tó náà tó ṣe mo fọwọ́ sí ìfúnni ẹ̀sẹ̀ ìyá Mohbad rẹ̀ ní bá ṣe ìyá Mohbad rẹ̀ ní bá ṣe gbọ́dọ̀ wá ìkan ṣe nínú ọmọ ìyá mi tàbí ọmọ bàbá mi tó bá ní ni tó ń gún ọṣẹ fún un ní ojoojúmọ́ tó ń wẹ̀ láti inú ìkòkò jáde ní ojoojúmọ́ màá ti pé ọ̀sán ìmí èyí tó bá lára mu lóòjọ́ èyí tó bá lára mu lóòjọ́ màá ti bèrè lọ́wọ́ ọ̀sán ìmì ọ̀sán ìmì àti gbọ́ fún mi kí hmm. màá ti bá wá kan hmm. màá ti já ìwé òjò fún egbò òjò láti hmm. bá wá kan nígbà máa kọ́kọ́ ba gbogbo ìgbésẹ̀ gbogbo ìtàn ṣe sí lára àkọ́kọ́ bàjẹ́ kí n tó fún un ní àtàrí mẹ́ta péré. <laughs> olórí burúkú ni ìyá yẹn gbogbo nǹkan tó ń ṣe pátápátá pọ̀ kò ń ṣe ẹni tó lórí orí ẹ̀ pé ó mọ nǹkan tó ń ṣe kẹ́ gbogbo nǹkan tó ń sọ yẹn ohun tí Ìyábọ̀ Òjó ń kùkù fún òun náà ni Ìyábọ̀ Òjó ń kùkù fún wù mí náà fi wọ́n fẹ́ fi di ẹrù yẹn lé Primeboy lórí hmm. Wùmí dẹ̀ Wùmí dẹ̀ ti wípé Primeboy tẹ́ wò yẹn ọ̀rẹ́ tó jẹ́ wípé ṣáìkù gangan ni Primeboy pẹ̀lú Mohbad ẹ wo orúyà tó pè wọ́n tó ní pé àwọn ọmọbìnrin yẹn wọn ò ṣe bẹ̀rù kí dẹ́gbẹ̀ẹ́ yọwọ́ ètò yọ ẹsẹ̀ hmm. Wùmí padà lọ báyìí ẹ̀rìn ó rí ọmọ gan ó rẹ̀ bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún wá gbà tí mo láti wá pàdé ọ̀dọ̀ Naira Marley tó lọ pàdé Wùmí bẹ́ẹ̀ ìgbà tí Wùmí ti wá rí ìrìn àjò ayé yẹn ló mú un padà lọ báyẹn náà fi jókòó lé ọrùn Mohbad títí di àsìkò yẹn tó fi pa ṣùgbọ́n ọkọ̀ ṣe tẹ́mi fẹ́ níbẹ̀ ni pé bí bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ yìí bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ yìí hmm. ohun tí fẹ́ ṣe dada ò dáa tó. ok. it's a good step. ok ẹ ṣeun. ọ̀nà tó dáa ló tọ̀ ẹ ṣeun wọ́n ti mú ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun olówó bọ́tì ni wa. ó gbé lọ sí kóòtù. ẹ ṣàdúpẹ́ sà. adigun ọdẹ ọ̀rọ̀ ti mú. ẹ ṣeun sà. ẹ máa dé tó fa kíkì tara tójú lù mọ́ ó tún sí ya o. ẹ wá gbé tó bá ọ̀tọ̀ tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ń sùn. gbọ́ọ̀gùn mi. ìtẹ̀síwájú aláàjì. ṣé ẹ rí ẹni tó máa fà jáde níbẹ̀ yẹn ah <laughs> onítọ̀hún àfikọ́ya àfikọ́ya àfikọ́lọ wẹ̀wù dágunró. bẹ́ẹ̀ni. lẹ́yìn dojúgbó onítọ̀hún mi kàn náà máa gbé bẹ́ẹ̀. <laughs> ọ̀gá ẹni tí ò bá dẹ̀ ẹni tí ò bá ti fẹ́ kẹ́ gbé òun mi kọ́ya ara gbà fọlọ́hún kó dẹ̀ dúró sórí ọwọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tó bá gbà fọlọ́hún tó kó má súnmọ́ mi sí i kó fi jìnnà. <laughs> ẹ káàbọ̀ sórí ètò sá. tẹ́bi bá ń pejò táwọn yan àtàwọn àti tèlè mẹ́rọ jíjẹ ẹ ṣeun ẹ sá. tó ìgbésẹ̀ ti prime boy má fẹ́ gbé nìyẹn o. ẹ ọ́n dà sí aláàjì anybody tó bá bàjẹ́ lórúkọ the formation of character ni two ẹ̀ sí high court hundred percent láti wá prove pé nǹkan tó ń sọ ń pa yín o pé òótọ́ ni àbí irọ́ tó bá ti ní proof tí tọ́ni mọ̀ pé irọ́ ni nínú kọ́sípò kó san owó ìtọ́ràn ó dìpẹ́ lórí lọ́yà ẹni tí ó sù ẹ̀ lọ́yà mi máa sọ pé òkè lọ sí three day newspaper lọ publish ẹ̀ pé lọ́dún pamọ́ lágbájá kò ṣe lọ sọ yé báyìí hmm. ọ̀ ẹ̀wọ̀n nǹkan tó bá ń ṣẹlẹ̀ nìyẹn kó lọ sẹ́wọ̀n and this is eh, ẹ̀sùn tó fi prime boy ètò eh, lágbára gidi ni mọ́dúrà torí tọ́dé oníjòsí ló fún prime boy ní ọ̀bẹ pé kó lọ bí ẹ̀rẹ̀ pa so kò ṣeé deny gbogbo nǹkan tó sọ ń pa kò ṣeé deny torí hmm. òun yorùbá fi sọ pé ẹyin lòun tó bá ti balẹ̀ mọ̀jábọ̀ kò ṣe kó mọ́ kò ṣe kó mọ́ o ti sọ báyìí o ti wà lọ́wọ́ everybody gbogbo ayé ti gbọ́ wọ́n máa máa play tape yẹn fún adájọ́ tó máa máa gbọ́ ni adájọ́ adẹ̀bí lóore pé kí nìdí tó fi sọ pé òun ló pa that hmm. is primary ní right àti sùn rẹ̀ tí Mohbad dẹ̀ lè ṣẹ̀wọ̀n sí ọkọ̀ sanwó ìtọ́nà but nǹkan méjì wá ní do i'm not a legal practitioner mo kàn sọ from my wisdom ṣé ẹ mọ̀ pé kéèsì yẹn náà ṣì wà ń court hmm. ọtí ọtí sọ pé prime boy wọ́n discharge and acquitted because as the case is still on on on uh, uh going on now prime boy fúnra ẹ̀ gan wọ́n ti sọ pé we discharge you and acquitted ká ní pé kéèsì yẹn ti tán tó ti charge and acquitted pé kò kò kò then kò ṣe suspect mọ́ so then ó lè gbé ìgbésẹ̀ yẹn but i'm not a lawyer i'm just saying it from my perspective area tí mo fi ń wo but yes, this case is going on tí lọ́yà lọ́yà prime bá kọ lẹ́tà báwọn sùn ìyá Mohbad Fálànà ló máa tábù ẹ̀ torí hmm. Fálànà ni lọ́yà àwọn ìyá Mohbad àti Wùmí pé ṣé a ti fún yẹn ni bọ̀ àwọn legal practitioner wọ́n máa mọ̀ jù mí lọ bọ̀ lábẹ́ òfin téèyàn bá báyọ̀ lórúkọ jẹ́ wọ́n máa sanwó ìtẹ́ wọ́n máa wọ́n máa gbé lọ ilé ẹjọ́ high court máa mm. gbé lọ wọ́n kó sanwó tọrọ ọ̀ kó lọ ṣẹ̀wọ̀n bọ̀ pé mọ́ndúrà àti ẹni nǹkan tí ẹ ṣe yẹ kò sígbà tí ò ní to be honest Fálànà náà tó dẹ̀ pé ó ń tì wọ́n lẹ́yìn ẹ wò gbèsè ayé ẹ̀ báyìí ẹ wò gbogbo àṣírí ẹ̀ báyìí kò séyàn tó respect ẹ̀ mọ́ bó dẹ̀ ṣe ṣe àwọn ẹ̀ tí ẹni mo ti sọ̀rọ̀ kó tipẹ́tipẹ́ náà rẹ̀ tó ṣẹlẹ̀ mo mo mo post kìíní yẹn sí orí mo post kìíní yẹn sí orí orí bóyá orí Facebook àbí nkankan mo wá ní ẹ lọ wo iṣu dáadáa pé kéèsì mélòó ni Fálànà ti win ó ṣe kéèsì Fẹlá Fẹlá pọ̀wọ̀n ni ó ṣe kéèsì Abíọ́lá Abíọ́lá kú sẹ́wọ̀n ni hmm. Fálànà kàn ń kígbe ni kì í ṣe pé bóyá bẹ́ẹ̀ ló ṣe gúrù tó pé bẹ́ẹ̀ ni kéèsì ẹ̀ tó hmm. mo sọ ti kéèsì ti bọ̀bọ̀ yìí kí lorúkọ ẹ̀ ti bọ̀bọ̀ Adédoyin Adédoyin sọtẹlẹ adédìbú yìí ni orúkọ ẹ òun kọ́ ló ṣe Adédoyin ọmọ Nàìjíríà ni ó wà ní Houston Adédoyin Adédoyin máa yẹn ti contest fún yes máa yẹn ti contest fún United States president ni tẹ bá ó ti contest fún sinna máa yẹn ló pe Buhari ńgbà yẹn tó jẹ́ kí gbogbo kí nìyẹn jẹ́ ẹ̀mọ́ lọ́wọ́ òun kọ́ ló ṣe Fálànà kò máa ń parọ́ ó lé ẹnu gbàgbàgbàgbà ó lè ní ó lè òṣèlú àṣírí ẹ̀ ti ó kè wọ́n táṣírí ẹ̀ tú ṣèbí ṣe ló yẹ kó tún pé ọmọ yẹn pé òkè o tún ń jà pé kọ́ máa lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ fún kí ni ọmọ yẹn kọ́ ló sọ pé wọ́n dá orúkọ ẹ̀ náà o òkè ọmọ yẹn tún ti release another record náà tó tún lágbára ju tẹ́lẹ̀ lọ hmm. ó tún ti release ẹ̀ lẹ́nu ti gbogbo tó yẹ pé èèyàn míì èkó tún ṣe ẹni àkọ́kọ́ ni Bobrisky bá sọ èèyàn míì ló tún bá sọ ìtayálè bọ́ ṣe wá ń kí òun bí òun ṣe wà nù léṣe everything òun mo fi sọ pé kí Yomi náà lọ rìlíìsì títọ́wọ́ ẹ̀ kó má háìdì kankan o sí ní Nàìjíríà èèyàn tó sì wà Nàìjíríà nìyẹn o tí o bá ní ní ìsìn ẹ̀ báwo fẹ́ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn lọ bọ̀yọ̀mí ti kúrò ní nàìjíríà tó ti wà nílùú òyìnbó kó o náà rí ní ìsìn tọwọ́ ẹ̀ tó tó bá ti ń pẹ́ jù lójú mi màá rí bí pẹ́yàn tó ń play game màá rí pẹ́yàn tó ń play game tó kọ̀ọ̀kan máa wá owó tó kó lọ rí ní ìsìn tọwọ́ ẹ̀ pẹ̀lú ká gbọ́ tó èyí tí mo lè sọ bẹ́ẹ̀ ni aláàjì ẹ̀jẹ̀ kí tara tójú ló ó tún ti yá o. ẹ gbé tó kan àròtọ̀ tó fa kíkì o. tẹ̀bí tara tójú ló ó tún ti yá o. ẹ gbé tó hello sir. ẹ àwa nìyẹn o aláàjì tẹ̀síwájú. gbógun mi bọ́lẹ̀ kú mbẹ́ balógun wọlé gbógun mi bọ́lẹ̀ balógun wọlé. bó ṣe máa jẹ́ náà nìyẹn balógun ti wọlé báyìí <laughs> àdúrà wa gbà sá. àmì ẹ káàbọ̀. àti àfẹ́ mú kí yín o. yẹ́sà ẹ káàbọ̀ sá dj babu ṣe nǹkan bẹ́ẹ̀. àlàáfíà làwọn náà wà sá. àti àwọn àgbà. ẹ sà. ṣe rí um, nǹkan tí prime boy ṣe dad mohbad lọ yẹ kó ti ṣe ló ti kọ́kọ́ ní ẹ̀ ṣe ń gbọ́ mi ṣá. bẹ́ẹ̀ni àgbọyìn dáadáa. dad mohbad ló ti kọ́kọ́ ṣe nǹkan yẹn bọ̀ ìfẹ́ tí bàbá mohbad ní sí àǹtí bọ́sẹ̀ ni ò jẹ́ kí bàbá mohbad fẹ́ gbé ìgbésẹ̀ yẹn torí àwọn kó tó ba prime boy lórúkọ jẹ́ ó jọ bà wọ́n lórúkọ jẹ́ papọ̀ ẹ̀ ni pé bàbá Mohbad rán prime boy pé kó lọ kó lọ gún Mohbad lọ́bẹ ṣé rí ìgbésẹ̀ tí hmm. prime boy gbé yìí hmm. ó dáa jù hmm. ó dáa jù torí dáàdì Mohbad gangan ló ti yẹ kí wọ́n dìde. ló fi lóhùn ò ló fi lóhùn ò gbé Ìyábọ̀ dání. ìfayaluya bẹ́ẹ̀ ni nítòhún o ó ti yẹ yọ̀rọ̀ ẹ̀ tẹ̀ torí ìfayaluya wọn pé ah ojú tó ti mọ ni kò gbọ́dọ̀ lóun mọ ni wí ìfẹ́ táwọn sì ní sí ni ò jẹ́ káwọn fẹ́ gbègbè sẹ́yìn náà ṣe ní àbọ̀ abá lọ́rọ̀ ẹ̀ fún àwọn tí prime boy ṣe ń gángan sìn báyìí gẹ́gẹ́ bí um, ogun mi ṣe sọ nínú kí wọ́n ṣe ẹ̀wọ̀n ẹ̀ àbí kí wọ́n kí wọ́n fáìn wọn nǹkan tó máa end up sí nìyẹn ó ti yé yín. Hmm, ṣé rí gbogbo nǹkan gbogbo nǹkan tó kàn ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó kàn ṣẹlẹ̀ yìí kò sí ọ̀rọ̀ prime. Ah, à ń gbọ́ yín à ń gbọ́ yín à ń ṣe rí prime boy prime boy bó ṣe wà yẹn kò ní ọwọ́ kò ní ọwọ́ kò ní ọwọ́ nípa ikú tó pa Mohbad kò mọ̀ ń pa ẹ̀ rárá rárá kò mọ̀ ń pa ẹ̀ kò mọ̀ ń pa ẹ̀ rárá rárá èmi ń sọ pé kò mọ̀ ń pa ẹ̀ bọ̀ àwọn tó ṣiṣẹ́ yẹn ìyá àdúrà sọ fún ìyá ẹ̀ ìyá ò dẹ̀ lè sọ̀rọ̀ tí bá borí ìyá Mohbad ò pé ó wá wá tí wọ́n gẹ́gẹ́ bí nǹkan tó ń kọ́ pẹ̀lú tó máa yín lọ́rùn ẹ má jẹ́ ntàn yín gọ́gọ́ ṣe rí Ìyábọ̀ Òjó gọ́gọ́ fúnra ẹ̀ hmm. Ìyábọ̀ Òjó gọ́gọ́ fúnra ẹ̀ òun kò gbọ́dọ̀ kọjá ààyè ẹ̀ hmm. òun gangan kò gbọ́dọ̀ kọjá ààyè ẹ̀ ìtọ́kọ̀ ṣe tọ́kọ̀ pariwo àwọn náírà Sam Larry yẹn ibẹ̀ náà ló mọ ẹ gbọ́ wọn bí dáa kó jáde kó ní Sam Larry àbí náírà má kò gbọ́dọ̀ kọjá bó ṣe bó náà ṣe mọ̀ọ́yàn hmm. tó ó jura wọn lọ wọ́n á fi yẹ kó jura wọn lọ wọ́n ti wọ́ọ̀nù ẹ̀ tó kó náà mẹ́lò ń bẹ̀ yẹn kó sáwà gbọ́ pé wùmí pé kàkàkí wùmí lọ jẹ ìyá gbogbo ìyá yìí òun á wá gbogbo nítorí bá nílò máa defend ẹ̀ òun náà mú yẹn dání pẹ̀lú àwọn owó kọ̀ọ̀kan owó kọ̀ọ̀kan náà tó náà rí gbà ó ti yé yín. àgbáyé sà. but n ti prime boy ṣe lójú tèmi o best decision ni gbèsè tó dáa ni tó bá gbé àmọ̀bá ọlọ́run lè wá lò ń bẹ̀ yẹn ibi tó bá ti gbé àmọ̀bá lọ pé bá gbọ́ngàn wá da ojú gbogbo ọ̀rọ̀ rú bẹ́ẹ̀ pé n tó ṣẹlẹ̀ n tó ṣẹlẹ̀ n tó ẹ àbí sọ fún mi tẹ́ nìkan báyìí kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ tọ́lọ́mọ bá fẹ́ ṣiṣẹ́ hmm. ó ní bó ṣe máa ń ṣe ó ní bó ṣe máa ń ṣe ó pé àbúrò bá lọ sí kóòtù kó lọ ró tẹnu ẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan kan lọ́pọ̀ ṣe bí nǹkan kan tó ṣẹlẹ̀ ó ti yẹ yín bẹ́ẹ̀ ni kó gbé àwọn bó ṣe gbé wọn lọ gangan ló ti yẹ kó gbé lọ bó ṣe máa lọ nìyẹn torí bàbá mo bá lọ ṣe yẹn tipẹ́tipẹ́ tí wọ́n ṣe ara àwọn nǹkan tí mo fi gbé ìyá Mohbad ń kà eléyìí jẹ́ kan nù ẹ̀ torí pé ó mú òótọ́ ó dẹ̀ tún parọ́ mọ́ aláìṣẹ̀ tí ò mọ̀ ń pa ẹ̀ ó jẹ́ ẹ jẹ́ kí ẹ jẹ́ ká ṣe máa bá ẹjọ́ mo mọ̀ pé ó lè take time o but justice for Mohbad máa rí i ìyá Mohbad ló máa forí ìyá tó pọ̀ jù ń bẹ̀rù ló máa jẹ́ ọ̀rọ̀ jù báyìí lọ ń fẹ́ mi láyé kọ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun gan ni sà. tẹ̀bí tààrà tòjú lùmọ̀ ó tún síyà o ẹ̀wọ́n gbé tó fún ọ̀rẹ́. Kìkì o. tẹ̀bí tara tòjú lù mọ́ ó tún síyá o. ẹ wá gbé tó kan àròtọ̀ tó fà kìkì o. ètò aláàánú bá. ẹ ló mọ̀ yèyé ọ̀kín wa ẹ káàbọ̀ sórí ètò. àwa nìyẹn mo ti bá yín kí apábẹ́pọ̀ rẹ̀ yìí ọ̀kín kínní kan ọ̀kín ga rí rí gbogbo ẹ̀rẹ̀ mo ti bá yín kí wọn ọ̀rẹ́dì. <laughs> irọ́ <laughs> aláàjì ẹ ṣe gan ẹ ti ń take full step ni that ah, very good. àbí kìlá wa ṣe báyìí. <laughs> ẹ ṣe ẹ kó àtàárọ̀ ẹ. a ah, wà nìyẹn. mo gbogbo lé. yes ma. kí jíde bàbá sálà. Eh, mo kí everybody mo káwọn tó ti pè mo dẹ̀ tún káwọn tó tún máa pè náà mo dẹ̀ wá kí olórí láàbù. àbí ọjọ́ ọ̀tán ọ̀tán ibi adé ó parí ẹlẹ́yinjú ẹ̀yìn ó parí èmi nìyẹn mà eh, eh, ah. ó parí èmi nìyẹn o ó parí. ẹ ṣeun ma. ẹ bá fi àwọn kẹrin àwọn ọmọ náà tó pè wọlé sí i náà máa kì í lọ́tún tì í orí wa wú eré mi wú bẹ́ẹ̀ ni ẹ ṣe God bless you gbogbo ní adẹ̀kú àti ọ̀sẹ̀ dára fún wa o àmì àmì àmì alájì àdúpẹ́lẹ́ ṣẹ́ni tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ẹ̀jọ̀ fún mi jọ́sí ìṣẹ́jú àyà mo fẹ́ fi àsìkò yá alájì èmi ò mọ much thing tó ń ṣẹlẹ̀ but whatever tó ń ṣẹlẹ̀ mo fẹ́ fi àsìkò yìí sọ fún ẹni tó fẹ́ máa níyín lára tó fẹ́ máa da omi àlàáfíà ayé yín rú èmi ò ní ṣèpè fẹ́ni but má kàn sọ example ni. Hmm. example tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé yẹmọ ìkẹ́lẹ́ ni mo lọ. ok school Awólọ́wọ̀. ok ni mo lọ àwọn parents wa wọ́n dọ̀mpù wa mi ọdún wọ́n dọ̀mpù wa ni because wọ́n fẹ́ ká gbọ́ Yorùbá àti four years náà ti gbé wa lọ sílé ìgbà tó ń dẹ̀ gbé wa lọ sílé oko náà gbé wa lọ. ok lórí mi ti sọ pé ọmọ àgbà ni mí hmm. so um, ojú kan ojú kan èrè ni hmm. grandmother wa máa ń sọ pé fọlọ́ fọlọ́ àwọn ọmọ mi o hmm. so mo ṣáà lọ sí boarding school school tí mo wá lọ yẹn ẹnìkan ìfẹ́ dárúkọ ìfẹ́ bá dárúkọ olówó gan ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ kú recently ni tọ́lọ̀ ṣòkú ẹ̀. ó ní tó bá ti pọ́n lówó ọkọ ya nìyẹn kì í ṣe owó ọkọ ya tí ẹ ju tó ọkọ ya lọ ó wá lọ jẹ́ cousin ẹ nìyẹn lájọ wà ní the same room hmm. ok. lè ti mi pé mi máa lọ sílé èèyàn mi ò gbà ṣé yẹn lady yẹn wá ní kíkà lọ sílé wọn èmi yẹn gangan làwọn olè já lé wọnú ilé wọn. Hmm. ọjọ́ yẹn gangan làwọn olè tán wọ inú ilé wọn. Hmm. bọ̀tẹ̀mí àti bẹ́ẹ̀ yẹn ti jọ àti jọ pray mo ti di lọ́wọ́ máa ti pray àdẹ̀sọ. pé àwọn olè yẹn gbogbo àwọn tó wà nínú ilé yẹn pátá náà rè gbogbo àwọn tó wà nínú ilé yẹn náà rè ṣé hmm. nígbà tí àwọn bíi mẹ́fà ni wọ́n ìgbà tó wáyé tó wá bọ́ sí yàrá tiwa èyí tó tó tó jẹ́ ìfà mo ṣe máa ń sọ̀rọ̀ mo sì ń rí ojú ẹ̀ Hmm. ó fẹ́ dàbí bí cat ní bọ́ọ̀ ṣé mo kọ́ òun ló ṣì àwa méjèèjì ó ṣì wá gba ẹ̀yìn ó hmm. ṣì wá gba ẹ̀yìn inú mọ́tò ó ní ó wá sọ fún ẹ̀yẹ ó ní mọ́tò tó wà níta yẹn ṣé bàbá ẹ̀ lórí olóhùn lónìí because olówó gidi gan ni wọ́n ó ní ká lọ mú kọ́kọ́rọ́ mọ́tò ló gbé wa lọ síbẹ̀ ló dì wá síbẹ̀ sí gbogbo àwọn tó wà ní including ìyá ọmọ yẹn wọ́n rí ìpẹ́ níṣojú hmm. bàbá ẹ̀ tó yẹ yín so àwa méjì àwa méjì péré náà fọwọ́ pọ̀. nǹkan lẹ save. wọ́n fẹ́ fàyọ honestly ṣé wàá rí ìgbà tí mo wọ́n jẹ̀mí ẹni mo kọ́kọ́ kúrò nàìjíríà gbígbẹ́ yẹn sì bá but two mi ló ṣe wọ uk torí gbà tèmi ti wọ tèmi ti settle so mo á invite ẹ ìgbà yẹn ṣe mọ ayé ìgbà yẹn dẹ̀ da tẹ bá invite èèyàn ó lè dúró ṣe yẹn yín ayé ìgbà tí a ná owó pounds pẹ̀lú náírà ni hmm. tàn fún wa ní visa. Hmm. Hmm. so bẹ́ẹ̀ dúró so èyí ti wà ní mo kàn ń sọ eléyìí sọ nígbà ẹni tó ní í lára lè fi mọ̀ bá ń gbọ́ mi kó lè jáwọ́ so gẹ̀yìn ilé wọlé gẹ̀yìn wa wọlé lẹ́yìn so èmi máa ń ṣe auxiliary nurse nígbà yẹn hmm. auxiliary nurse mo ṣe ní ní hospital eh, central middlesex hospital àwọn tó bá wà ní UK wọn á mọ hospital yẹn so gẹ̀yìn òun náà wá ń ṣe ní ìbẹ̀ so fi lọ sí school at least àwọn parents ẹ̀ máa sanwó wọ́n máa ṣe owó bọ̀ kó tó di kíní ẹ̀ ṣe ó ẹ̀ tí wọ́n ṣe ń pè grant ẹ̀ so ó láti máa ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan ọdún ilé mi ló so ó wá hápù pé ẹ rí ẹni tó help ẹ ó wá ní problem àkókò ẹ̀ mọ̀ ó ti rí ẹni pẹ́ alájì ó ti so wọ́n wá rọ̀ ṣe wá sí hospital eighteen shores ńlá rì so bí wọ́n ṣe wá rọ̀ ṣe wá wọn ojú ojú èyí tó jẹ àbúrò ẹ ó familiar because àbúrò ẹ jìnnà sí wa hmm. mo ní gẹ́ẹ̀ yìí dẹ̀ jọ fẹ́ mọ̀kàn gbójú mi kúrò so wá ní ó wá ní eh, ìgbà tí gẹ́yìn wa wọlé wá ní à mọ́mí ṣé yóò mọ́ ní yorùbá ní orí ẹ̀jẹ̀ ká mo oníṣẹ́ lè pray mo ní ìlọpọ̀ rẹ mi bí mo ṣe lọpọ̀ rẹ mi nìyẹn ṣé nígbà tí ọ̀rẹ́ mi rí bọ̀ yẹn ó kò láti ó láti máa pè mí pé wùmí wùmí kí ló ṣẹlẹ̀ wùmí kí ló ṣẹlẹ̀ wùmí kí ló ṣẹlẹ̀ àdáni àwọn nọ́ọ̀sì wù wọ́n ní ṣé ìrántí àwọn tí wọlé tó hmm. jẹ́ kí àwọn olè tó wọlé kíkẹ́ hmm. ẹni tó ṣèwú alẹ́ wọ́n ní wáò ó wà lórí bẹ́ẹ̀ ẹ mọ nǹkan tó ní kí bí yẹn ó ti bàjẹ́. ṣé mo pé gẹ́ẹ̀ honestly gẹ́ẹ̀ yẹn wọ́n lọ ó ní ẹni tèmi gan mo ṣe test but èmi ò match but gẹ́ẹ̀ kejì yẹn wò mí yẹn gẹ́ẹ̀ kí ni yẹn ló match ti bùdí bọ́ọ̀ hmm tí wọ́n ti ó ti wà lórí ó ti wà lórí dialysis tipẹ́tipẹ́ wọn ò rí kídìrì tó máa jẹ hmm. so ó láti sọ pé òun ò máa ìlú wá sí kídìrì ẹlẹ bó ṣe sọ operation yẹn nìyẹn hmm. so mo ń sọ fún ẹni tó ní yín lára ní wákàtí yìí ó mi lè yan hmm. ó tètè jáwọ́ nǹkan tó bá fẹ́ kó ń gbà kó máa lọ lálàáfíà because wọn ò mọ bí tẹ́tì lè pàdé wọn ẹ wọn ò mọ bí tí ẹ ti lè ṣoore fún wọn wọn ò mọ bóyá àwọn ọmọ ọmọ yín àbọ̀mọ yín ló máa ní ìdí lọ́jọ́ iwájú àwọn ọmọ kì í ròyìn tọ́ba ló sì tó dájú tó sì kún kọ́ sí ọjọ́ ọ̀la hmm. òbí lè yàn so bẹ́ẹ̀ ni mo ní kí n sọ fún ẹni tó ní lára alájẹ mi ò ní ṣépè because òun mo ti ọkọ̀ kan mi bàjẹ́ ńgbà tí olórí láàfin tó sọ hmm, bẹ́ẹ̀ ni kẹ̀tì ìbùsọ̀ ẹ̀sùn wọn ẹni kan ti pè é pé kí n bẹ̀rẹ̀ pé alájẹ kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àgbúrò yín lánàá àtúgbò yín lẹ́yìn mo ní ìwà ẹ̀gbọ́n yẹn dízì ni bọ̀tìgbà tó wá jáde tó sọ̀rọ̀ yẹn orúkọ mi flashback ni. bẹ́ẹ̀ni. so mo ń kìlọ̀ fẹ́ mi bẹ́ẹ̀ èmi ò ní ṣépè tó yẹ yín but tí n bá ti jókòó báyìí fún break màá ma fi àdúrà ránṣẹ́ sẹ́yìn yẹn. Hmm. but kó rántí sọ́mọ̀ sí ẹ̀wọ̀n tó ti ṣẹlẹ̀ àti ẹ̀wọ̀n bí gẹ̀ẹ́yẹ ṣe save life ọkùnrin ẹ wá lè dìde pé nǹkan tó wá nǹkan tó wá nǹkan tó wá da ṣẹ́rígẹ̀ yẹn ó wá lọ read message bọ́dá ẹ̀ bọ́ ìtàn fún ní kíndìn ìyẹn read the nurse tẹ́ ò kọ́ ti fẹ́ra wọn sìn wọ́n ti fẹ́ra wọn tó ń bímọ fúnra wọn báyé ṣe rí nìyẹn ẹ má jẹ́ ká máa ṣe ká hmm. tówó mi lè yan tá a bá pàdé níwájú àpàdé lẹ́yìn hmm. ẹjọ́ tó rọ́ láwọn especially àwa Yorùbá. Hmm. tàwa Yorùbá yẹn ló tiẹ̀ máa tàwa Yorùbá yẹn ló máa ń le jù tàwa Yorùbá yẹn ló máa ń le jù. ó ti le jù kí ni ìtanú kí ni ẹ̀yẹ ìjọ́lọ́sì ibo la fẹ́ bá dé so sọ sórí ilé yìí ẹni tí ó ní lára kó tètè ya gbọ́ kó jáwọ́ kó jáwọ́ kó fi lọ́rùn sílẹ̀ àbẹ́ni tó yẹ yín tó ká gbọ́dọ̀ má bínú gbogbo aráàlú ẹ̀jẹ̀ tó lọ́lá ẹ̀ má bínú o torí àwọn aláàjì ìṣẹ̀lẹ̀ honestly níbi tí mo wà tẹ́ bá rí níṣẹ́ mo dorí kodò mo ti orí kodò ní pé irú wàhálà wo leléyìí wọ̀ lọ́rùn irú wàhálà wo leléyìí kó má wàá banú wa jẹ́ ní this platform kó má bàbá bá banú wa jẹ́ because wọ́n ní kí ti olórí bá ti tó ti ṣe kínní ó máa kọ ara ó máa kọ ara náà ìdùnnú yín ní ìdùnnú wa because ẹ̀mú wa tí nǹkan tó máa dùn ẹ̀yin náà nínú tí fámìlì yìí máa wọ òkè gbogbo yín bẹ̀ yẹn nǹkan tó máa fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ pé nǹkan ṣe ó ṣàwa náà tó mo bẹ ẹni ẹnikẹ́ni tó bá wà nídìí ọ̀rọ̀ mo bẹ ní wákàtí yẹn sórí tí mo sọ yìí kọ́ fi sọ́wọ́ sí kọ́ máa ti jẹ́ wọ́n. ó ti tó lẹ́kọ̀ọ́ eh, ó ti tó lẹ́kọ̀ọ́ ó tọ́ wọn bá dẹ̀ ti wá jáwọ́ ìtọ́jú ẹ̀ bá kà kó máa rán sí i. Hmm, ìdè ló kàn ákàndé bẹ́ẹ̀ ni. ẹnì ọkọ̀ lè tẹ ẹ̀yẹ̀ ní ìsìn bẹ́ẹ̀ni. ṣé o tó a ti abọ́sẹ̀dé. bẹ́ẹ̀ni. mo fámìlì abọ́sẹ̀dé tí bá ní kí n bá ṣe fún aláàjì kí n bá ju èpè kan sílẹ̀ wà láìkàláì àwọn áńgẹ́lì one thousand ló máa ṣe àmì sí kò dẹ̀ sẹ́ni tó lè bá wọn wẹ̀ dànù kò sí kọ̀ọ̀kan nu wọn tó jẹ́ pé olóríire ni wọ́n ó kẹ́ wo ìkejì abọ́sẹ̀dé àbúrò ẹ̀ ó lóun rí aṣọ ẹ̀jẹ̀ ó tún yá òun ò eh. gbogbo ó tún yá ó tún lóun ò rí mọ́ ẹ̀ eh, ẹ̀ mẹ́ẹ̀mẹ́ abọ́sẹ̀dé ó mọ nǹkan tó pa ọmọ rẹ̀ òun náà jókòó kò sọ àdúrà ó mọ tó pa àbúrò ẹ̀gbọ́n ẹ̀ kò sọ bàbá rúkúrókù tó ti gba dípúlọ́mà ní UK òun náà ó mọ nǹkan tó ṣe ìmọ̀ kò sẹ́ni kò sọ àṣànà òun náà mú nǹkan tó ṣe mọ́ kò sẹ́ni kò tó ṣe ṣẹ́rí fún fámìlì yẹn fámìlì yẹn ẹ̀ fámìlì iná ni gbogbo wọn iná ló máa dún wọn pa iná ló máa dún wọn pa kí ni ṣe ẹwọ ẹwọ bàtà tó ń pariwo nípa ti ìmọ́lẹ̀ alájì wọ́n yẹ ti kọjá ń sìn ẹ́ ṣé o ṣe rí abọ́sẹ̀dé èmi ò fi tiẹ̀ ẹ̀kọ́ tó kàn máa ń dùn mí nínú ọ̀rọ̀ àwọn èèyàn wọn ni kò yẹ kí private ẹ̀kọ́ wà náà sí ẹ ti sọ fún lọ́ọ̀yẹ̀ tí lọ́ọ̀yẹ̀ ti wo gbogbo wọn òwe wọn tó ti rí pé that's the right thing to do kò ó yẹ ká pọ̀ máa gbọ́ pé ah òṣìṣẹ́ àti wà ní court kò yẹ kó máa announce nǹkan báyẹn síta. Hmm. kó kó sẹ́ni léyìí ẹ̀ ó ni ojú tútù tí o bá yọ a máa ti blade bọ́ọ̀lù ká máa fà lọ jáde kájọ máa jẹ ojú ara wa nífẹ̀ẹ́ torí bàbá ìmọ́lẹ̀ ò gbé Abọ́sẹ̀dé lọ sílé ẹjọ́ so tó bá mọ ikú ló yẹ ká sọ pé okay this is the right way to do you don't have to announce it hmm. make a move make a move so a lè mọ tá a lọ gbogbo wọn ti gbàgbọ́dẹ̀ owó owó yìí ẹ owó owó yìí ni ṣé mo fẹ́ abọ́sẹ̀délẹ̀ sọ ó ní tí òun ó ní tí òun ó ní tí òun ò bá tí òun ò bá allow ari justice pa ní justice kí ni túmọ̀ yẹn ó sọ náà so kí ni túmọ̀ yẹn àwọn àṣẹ wàhálà lọ́tún lọ́sì àṣù àwo lórí ọmọ tiẹ̀ gbogbo family yóò dẹ̀ fẹ́ ilé fún wọn fẹ́ kárí justice bàbá mm. ìmọ́lẹ̀ nìkan ló dúró bàbá mm. kò tí ì yẹ ọ̀rọ̀ láti dọ̀ yìí the only thing tó sọ náà ló ṣe sọ tẹ bá jí pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí tó bàbá ìmọ́lẹ̀ kí ni nǹkan tó rí gbogbo nǹkan tó rí yẹn ló sì máa sọ bụ lẹ́ni ẹ̀lẹ́ rẹ́jẹ ẹ̀lẹ́ turimọ́ ọ̀la ọla ẹnìkan ló wà bẹ́ẹ̀ ẹ̀ síbẹ̀ fifteen pipu wà nínú ilé yẹn up to today we don't know what happen to all we want to know that what kills Ìmọ̀lẹ̀ ẹ eh, what kills him just all simple question èmi ò tẹ̀sọ̀rọ̀ nípa àwọn ọ̀dọ́gba mọ́ tí aláàjì nǹkan tẹ́mi rò nìyẹn o tí bá fẹ́ gbé lọ ẹjọ́ kò ní láti announce kápọ̀ máa gbọ́ ah ti ju bá bọ́sẹ̀ dé lọ ẹjọ́ kí gbogbo bẹ̀rẹ̀ àdúrà pé ẹ̀mí mímọ́ á kó sínú ìmọ́lẹ̀ á tọ́jú ẹ̀ á sọ nǹkan tó bá rí because amọ́sẹ̀dé mọ nǹkan tó pa tó pa ìmọ́lẹ̀ bàbá kò mọ̀ lọ́nà ó mọ everything tó pa ìmọ́lẹ̀ and this is the right time to do it so jẹ́ kí n fi platform fẹ́nu mi. ẹ ṣe ma ẹ ṣe ma ìyá òkín wa ẹ ṣe o. yes. ẹ wá gbé tó fún àròtọ̀ tó fà kíkì o. tẹ̀mí tààrà aki mọ́mi wa great grandma ṣe wọlé wọ́n ṣe wọlé láti UK great grandma ẹ káàbọ̀ adẹ̀kí mọ́rẹ̀mí àjàsòrò ìyá èkìtì ẹ̀sìn ẹ káàbọ̀ níta gbéyàwó lórí ètò òun náà ni pé prime boy prime boy ti fẹ́ wọ̀ya Mohbad lọ sí ilé ẹjọ́ nǹkan ní ó dáa bẹ́ẹ̀ nǹkan dẹ̀ ní tó ṣe yẹn kókó díẹ̀ káàtó níta yìí rẹ̀ wọ́n nìyẹn hello ayé kò tọ́ wa ẹ káàbọ̀ sórí ètò àwa ni àwọn ẹ̀ka lẹ́mọ̀ kí ni mo kí gbogbo ilé o. àwa nìyẹn o adẹ̀ríkù ṣe ọlọ́run àti wọn léèrè. àmín. ṣe rí ọ̀rọ̀ tí ẹgbẹ́ alálẹ̀ yìí pọ́ìntì mẹ́rin mo kọ́kọ́ fẹ́ fàyọ̀ kí n tó wá lọ sí ọ̀rọ̀ ti prime boy. ok. pọ́ìntì àkọ́kọ́ ìyá Mohbad kò mọ kò mọ prime boy títí dìgbà tí ọ̀rọ̀ kú prime boy fi ọ̀rọ̀ kú Mohbad fi ló fi ṣẹlẹ̀ kò mọ prime boy point ẹlẹ́ẹ̀kejì prime boy náà mọ ìyá Mohbad títí dìgbà tí ọ̀rọ̀ pé Mohbad ti lówó lọ́wọ́ tí ìyá ẹ̀ fi padà wá so láàárín seven years tí Mohbad tó ti gbé lẹ̀ títí di twenty one twenty two twenty three prime boy mọ ìyá Mohbad bẹ́ẹ̀ dẹ̀ ni ìyá Mohbad mọ prime boy ní gbogbo píríọ̀dù yẹn ẹ̀ṣẹ̀ yẹn ní pọ́ìntì kìíní pọ́ìntì kejì pọ́ǹtì ẹlẹ́kẹta Yambadi ẹ mọ̀ pé gbogbo nǹkan tí ó ń sọ script ni nǹkan tí ń wù mí máa sọ nípa prime boy ló ń sọ tó fi sọ pé prime boy o bàbá Mohbad ló ní pé kó wá gun pa o prime boy o ojoojúmọ́ ló ń bá mu jà o ṣé ẹni tí o mọ̀ ni o wá fẹ́ sọ̀rọ̀ pàpọ̀ ń bọ́ ọmọ ẹ̀ because nínú ọ̀rọ̀ Yambadi ńgbà tọ́rọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ó jẹ́ ká mọ̀ pé ẹ̀ ló à ń gbọ́ yín dáadáa. ó jẹ́ ká mọ̀ pé òun ò mọ prime boy and prime boy náà dẹ̀ sọ nú ọ̀rọ̀ ẹ̀ pé tí ó bá jẹ́ pé bá sọ pé ìyá òun ni òun ò dá mọ̀ so ìyẹn fi mọ̀ pé àwọn méjì wọn fi bẹ́ẹ̀ mọ ara wọn that is ìyá bóyá Mohbad àti prime boy so point ẹlẹ́ẹ̀kẹrin prime boy fún ara ẹ̀ tí ó bá lóun fẹ́ sùn ìyá Mohbad èmi ò tí ì gbàgbọ́ o wàhálà mi ò gbàgbọ́ nítorí ọ̀rẹ́ hmm. gẹ́mi gẹ́gẹ́ mo rọrùn yẹn ni pé oníkálukú ń play game ni hmm. tó bá yẹ pé lóòótọ́ ló fẹ́ wẹ ara ẹ̀ mọ́ hmm. ló fẹ́ ló ló mìn business ni kò ní tàṣẹ máa sọ fún wa kò ní tàṣẹ máa kọ̀wé pé kọ́ bí àmàdùn fún seven days kó wá kó wá kó wá tàbí kó wá sọ pé òun sọ bẹ́ẹ̀ mọ́ wọn ò ní kàn ṣe ni tẹ bá ní kàn ṣe ẹ lọ mú ìwé ìpẹ̀jọ́ wá láti kóòtù ẹ lọ mú fún pé a gbọ́ ẹ má wulẹ̀ sọ pé kó wá túbà fúnjọ́ méjì àbí ẹyọ fúnjọ́ méjì kọ ẹ ọ ẹ nìkan ṣe ni now I put it to you prime boy o nìkan ṣe o rẹ̀ tí ready àti ẹ̀ mú when you are ready to clear your o nígbà tí máa fún wọn má lọ ṣọ́ọ̀bù pé o fún lọ́jọ́ méje kó fi wá ṣe kó wá ṣe damage control ẹ ní ìdẹ tí wọ́n fẹ́ mọ̀ ọ̀gá ẹni mi business ni ẹ lọ gba court ọ̀nà lọ ti court ẹ lọ fún ok ìjọba ẹ bá bá pàdé court ẹ fún bí wọ́n máa wá àbí ní wọ́n máa wò so ìdídí ẹ kọ́ rí pé ọ̀rọ̀ yìí náà àti gbọ́dọ̀ sì pọ́n lọ́fẹ́ pẹ̀lẹ́jọ́ bó ṣe máa ṣe rá bàràbàrà bàràbàrà bàràbà ìyẹn náà àti lọ ìyí ẹjọ́ ẹ̀ nídìí ìyí Mohbad kọ̀tọ̀ kóòtù. Hmm. ẹ má kọ̀rọ̀ yẹn o bóyá máa ṣẹlẹ̀ gbọ́sí ẹ wo Nàìjíríà ní gbogbo bí tẹ́yìn wà yẹn official ẹ̀ ń bẹ̀lẹ̀ fi wojú wo nàìjíríà hmm. everything scatter hmm. kò sófin kò sí kọ̀ọ̀kan ẹni kálukú kàn ṣe bó ṣe wù ú ni hmm. ṣùgbọ́n mi ti bá kíláyé kò tó sọ yìí pé bọ́ létàlétà ọ̀rọ̀ mi máa padà wá bọ́ síbi tí à ń sọ ń pa ẹ̀ ni because inú ìlú ilé mi ń gbé mọ bí system wọn ṣe work last time tí mo sọ àti spend kankan lọ fún first trial ní quest tó ní kọ́ bèrè jọ lọ́wọ́ àdúrà mo sọ́njọ́ yẹn gbàtọ́ ti kóòtù di pé ọwọ́ ọmọ ọwọ́ ọ̀hún mi hmm. kan bí spending léèrè spending hmm. ó mọ̀ tí ó bá ṣòun ló lọ mọ ó mọ ninety nine percent nípa ọmọ yẹn ọ̀rọ̀ yẹn ò tà ń gbà yẹn bọ̀ ṣé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣé prime boy fún àlẹ́jì spending ikú bàtà wọn wà ní prison Wùmí sọ fún spending pé ìyá mu sí ẹ sọ fún spending pé eh, kó bá wù ú àwọn àgbẹ̀ pé òun tiẹ̀ so tí ó bá tó ti bá nídìí ẹ̀ṣẹ́ kò dédé ṣẹ́. ṣé bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ primary tí ọ̀rọ̀ primary ilé ìtọ́sọ tẹ́tẹ́ tó gbé wáyé sí ẹ̀ rí i pé bá a ṣe gbé nílò àṣẹ máa gbọ́ yìí hmm. ilé ẹjọ́ wọn ò ní gbé Ìyá Mohbad lọ yìí kìíní kan ẹ̀kọ́ tọ́jà wọn ò ní sáfù Ìyá Mohbad hmm. yìí damage control Ìyá Mohbad ò ní wá ṣe so ah. wọ́n kàn wọ́n kàn gbé wa lẹ́nu wọ́n kàn gbé wa lẹ́nu jọ́ ṣe ẹni tí bó ṣe wù wọ́n ni wọ́n kàn gbé wa lẹ́nu jọ́ ni bẹ́ẹ̀ mi ṣe rí sí. Hmm kí lọ́rọ̀ ẹ̀ sí nìyẹn ṣùgbọ́n wáyé pé lóòótọ́ ni spend ni prime boy ó mi business pẹ̀lú lọ́ọ̀yà ẹ̀ èmi èmi èmi challenge wọn kọ́ máa fún yàn Mohbad ní seven days kó wá kó wá ṣe damage control kọ́ lọ gba court. ọjà kọ́ lọ fún kóòtù ọjà sí kóòtù láti ibẹ̀ ẹ̀ rí i pé ẹ máa wá máa pè wọ́n lẹ́yẹ kọ̀ọ̀kan hmm. ẹ máa wá máa pè wọ́n lẹ́yẹ kọ̀ọ̀kan ibẹ̀ ọ̀rọ̀ ti fa lójútùú nǹkan àyín àgbàdo sẹ́yìn apẹ̀rẹ̀ ni o sẹ́yìn gbá kò jọ rárá. Hmm àyìnlágbọ̀n tó sẹ́yìn gbá ni kò jọ rárá sòrùkọ tèmi ni kí n dá sọ́rọ̀ tó wà lẹ́yìn nìyẹn o. ẹ ṣeun sá ẹ ṣeun sá ẹ ṣe àdúgbò sá. ẹ ṣeun gan ni ayé kò tọ́. olùmọ̀ ó tún ti yá o ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. tẹ̀bí tara tòjú olùmọ̀ ó tún ti yá o ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. ẹ ló mọ̀ hello sir ẹ kú ètò sir. yèyé mòfin wa yányán. àwa nìyẹn. ẹ káàbọ̀ sórí ètò máa. ẹ ṣe ẹ kú ètò mo jẹ mo wà lórí ètò mo mo mo check in orí rédíò bí nǹkan bí ọwọ́ three thirty four yẹn mo kàn rọra ń gbóhùn ṣiṣẹ́ àdùfẹ́ ni pé bọ́dọ̀wà alájẹ má wọrí gbogbo whoever tó bá wà nídìí nǹkan tí ó ń ṣẹlẹ̀ tó fẹ́ gbé yín lẹ́mìí sókè ọlọ́run á kó yín lọ yọ láyé rí lọ́wọ́ ẹni náà lórí gbogbo ọ̀rọ̀ pàápàá lọ́lọ́run á kó yín lọ ọjọ́ ń bẹ̀ ẹni náà ojú máa ti gbẹ̀yìn ni nítorí nǹkan kan gbọ́dọ̀ ṣe yín mm, bí nǹkan tí grandma eh, uk sọ gbọ́ mi ṣe mm. ẹ máa wọ̀ náà máa gbé gbogbo ìṣòro tó wà wájú gbogbo wa yìí torí nǹkan tó bá wà wájú yóò wà wájú àwa náà àti tí Mohbad gbogbo ènìyàn Ọlọ́run máa gbé wa lé lórúkọ Jésù so ẹ máa wọrí ó lè pẹ́ but a máa gẹ̀ tẹ̀ but Mohbad a máa gẹ̀ tẹ̀ yẹn tiẹ̀ ní pẹ́ láìpẹ́ láì jìnnà nílùpọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́ máa ṣe. so mo gbọ́ nǹkan tẹ sọ́ọ̀sìn pé prime ní òun pé Mohbad it's just like nǹkan tí kí lórúkọ máà tó sọ̀rọ̀ tó sìn. ayé kò tọ́ ayé kò tọ́. ayé kò tọ́ ayé kò tọ́ nǹkan tó ń sọ tó tọ́ ni o need ẹ prime boy o need gbogbo aláwọ àlẹyìn prime boy ti gbogbo kìnìún yẹn ṣẹlẹ̀ tá à ń pìtì pé Ọlọ́run má jẹ́ kí yọọ máa kó ń bá ọmọ ọlọ́mọ the best thing kò ní láti ti sọ fún ya Mohbad kó wá ṣe damage control rẹ̀ kankan kó gbé lẹ́jọ́ straight ṣebí bí Balógun ti ṣètò tó bá pe mama Mohbad lẹ́jọ́ tó bá lọ bó ó gbé ma straight wá ni I am telling you wọ́n ma sit tight corona kọ́ ni eléyìí kí n bá gbọ́ ìpìlẹ̀ kan lọ sí proper court gan from that proper court ẹ wá rí àwọn nǹkan máa máa jáde ní díẹ̀díẹ̀ èyí tí corona ò tiẹ̀ wá béèrè ẹ wá rí nǹkan tó máa ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn so hmm. inú mi dùn bí balógun ṣe lóun dé prime boy yẹn kó lọ sí court kò need láti ṣe damage control kankan ìdí eléyìí kọ́ ni gbogbo wa máa jókòó sí eléyìí àjáde lẹ́nìí a ṣe rubbish prime boy náà àjáde lọ́la òun náà kọrin kí ni bullshit ni gbogbo yẹn kó lọ straight sí ilé ẹjọ́ kọ́ pé ìyá Mohbad lẹ́jọ́ kó wá fẹnu ẹ̀ rojọ́ bóyá ọmọ ara lòun ò ní lọ because ẹ̀yọ́ ń ṣe corona bóyá ọmọ ara lòun ò ní lọ àwa wò ó so the best thing náà nìyẹn ṣé nǹkan tẹ kàn gbé wá nìyẹn lé ní. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ nǹkan tá gbé wá nìyẹn kí that is it kí prime boy kó lọ sí court kó ṣe kó má ṣe damage control kó má fi falẹ̀ kí ní ti kò tiẹ̀ necessary kò need láti ti fún ní lẹ́tà níyà Mohbad mari tí ò bá dẹ̀ lè kà á pe àdúrà kó bá òun kà kó bá òun interpret ẹ̀ kó translate ẹ̀ whatever tó má ma ṣe fún kàn ṣe fún so that is the best way kó lọ sí court and it is true àpò wọn ṣe radiradiradiradi ìyẹn náà àtúlọ bí ànígbọ̀n kankan ti bọ̀ bọ̀ bọ̀ bọ̀ tó risky àmọ́ kankan tó ń ṣẹlẹ̀ mọ́ sí òyìn náà máa ti máa dá ìdá mi ìlú nìyẹn ṣé bó ṣe ń ṣe ẹjọ́ nìyẹn ṣé bó ṣe ń ṣe nǹkan nìyẹn ara nǹkan tí ìlú yẹn ò ṣe tòrò náà nìyẹn kò sí nǹkan kan tó tòrò ẹ ìlú wa nílùú wa ṣáà ni púpọ̀ nígbà inú wa máa ń dùn bá fẹ́ wá sílé ni àti wá délé náà tán oríṣiríṣi tó bá ti mọyàn báyìí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ òun ti jẹ́ńtẹ̀dì ń bẹ̀ yẹn nìyẹn hmm. tọ́lọ́pàá bá mú ẹ tán nìyẹn o ò lè sọ pé o fẹ́ lọ rí bíbá àmọ̀ kankan nílùú òyìnbó bó bá ṣe nǹkan kan fún ẹ tó bá lọ sí kọ tó bá gbẹ mhm. lọ́jọ́ tó bá lọ tó bá jàre o jàre ni. bẹ́ẹ̀ni tó bá lè jẹ̀bi o ti jẹ̀bi nìyẹn. bẹ́ẹ̀ni tó bá lè jẹ̀bi o jẹ̀bi náà nìyẹn wá sí wọn dájọ́ fún ẹ you know but tí ibẹ̀ yẹn ó ti sùn ìlú yẹn máa ń gbà mí àti ẹ̀kọ́ sùn yàn ṣàpé what the hell and àwọn ọmọ wa máa ń fẹ́ wá àwọn ọmọ tèmi o mi màá ọmọ mi àwọn ọmọ tèmi máa ń fẹ́ wá hmm. you know má kàn máa wọ pé ẹwòrú ẹwòrú táwọn bíi ń tó ń tọ́ fún pípẹ́ lọ ṣeré wọ́n lè ti dàgbà kò ń ṣe gbọ́mọ kékeré first box ẹ̀ máa ń dá wá tó bá dẹ̀ dá wá sí nàìjíríà báyìí ṣètò eh, hmm. àdùfẹ́ mo gbé ni mo gbé mama pè lẹ́ẹ̀mẹ́wàá ni mama pè tí n bá gbé ẹ̀tì báyìí mo gbé nìyẹn màá ni mo gbé ọmọdé yìí ò ti gbé kọlù hmm. ṣé tó bá yàgà lóhùn tí ń padà bọ̀ báyìí ah, ara máa tù mí ni because àmọ́ ìlú yẹn àmọ́ kínní tọ́lọ́pàá bá dẹ̀ mú òyìnbó lọ́wọ́ máa sọ wọ́n dẹ̀ hmm. máa lù wọ́n ṣeré ni. Ah ọlọ́run aṣàánú o kí prime kó lọ sí court straight kó má di ara mo mà ṣọ́ọ̀pù òun náà màmá gbọ́ àwọn nǹkan tá à ń sọ ní QH radio tí ó bá dẹ̀ gbọ́ kí aláàjì tẹ́ bá a sọ pé a ti gbọ́rọ̀ síta o gbogbo àwọn kẹjú rédíò wọn kò lọ kọ́ọ̀tì má jẹ́ kó má fún seven days ìbèrè kankan má bẹ̀rẹ̀ fún ní one month ṣáà lọ kọ́ọ̀tì kan lẹ́tà sí kan translate fún kó bẹ̀rẹ̀ nǹkan tì mẹ́ kó wá lọ nǹkan tó rí lọ́wọ́ tó fi wọ́rẹ́bà tó ṣe máa ta owó yẹn tó fi ra owó wọ́rẹ́bà hmm, kọ́ lọ sí kọ̀kọ́ lọ sọ nǹkan ìgbà tí bàbá Mohbad ní kó wá fi ọ̀bẹ fi gún Mohbad nínú ilé kó sọ bóyá ó rí kódì proof dájú pé ọ̀rẹ́ o kìíní kan rèé gbà yẹn wọ́n máa ń ahẹ́ bá ẹ ṣe mọ ẹ ṣe mọ ẹ ṣe mọ. tẹbí tara tòjú ló mọ̀ ó tún ti yá o. ẹ gbé tó kan ọ̀rọ̀ tó fa kíkì o. tẹbí tara tòjú ló ó tún ti yá o. ẹ gbé tó kan ọ̀rọ̀ tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ojú lè tó yẹ. ètò alálùbáríkà àti oníkejì o. ẹ ló mà ẹ káàbọ̀ sórí ètò ìyálọ́jà wa. ẹ kọ́ ẹ àwa nìyẹn ẹ ṣe kà á kù sí ní àná. ẹ káàbọ̀ sórí ètò náà. mo kí yín o ẹ kú ohun ọ̀hún ti ṣe gbàdúrà sí àwọn èèyàn ọlọ́run afọkàn balẹ̀ ẹni tó bá lóun máa dà mí ọlọ́run máa dà mí lóníṣọ̀ ọlọ́run máa dà mí ẹ̀ ọlọ́run máa àmì àmì mọ àmì mọ. ẹ mo gbọ́ pé ọlọ́run wọ́n ní ògbéni níjà ẹrù òbó níjà bẹ́ẹ̀ ni mo sọ fún yín nígbà tí ó bá wá dé ẹ̀yìn ìgbà tí máa wá kà ní ẹ̀yìn yẹn pé ọlọ́run mi ìwé ẹ tó báyìí ó ṣe máa rí ìwọ̀n lágbára lọ ọlá yẹn fi gba àsìkò torí àwọn tó tó fẹ́ sọ ẹ̀ tẹ́ ẹ rí aláàjì bíìsì bíìsì tó bá yẹ kó sọ ni french boy yìí sọ gẹ́gẹ́ bí kí lórúkọ bẹ̀dá mi orí yẹn àgbà bá ṣe ti sọ yìí. Ehm, Babátúndé Oríyọmí sọ̀rí. Bẹ́ẹ̀ni mo. Báyọ̀ pé òótọ́ ni Brown boy ń sọ wá. A jẹ pé ó ti ya nìyẹn ìgbésẹ̀ tó yẹ kó ti gbé tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́. Aláàjì lórí YouTube mo rí nígbà tó ti lọ sí court the last time. Yes ma. Àlẹ́ ẹ̀ ṣe mí. Hmm. Ṣé o pé ìgbà kan náà tí mo rí ṣe mo fi ṣe tèmi ó ní tí mo ti gbà yìí tí nǹkan tó lọ bẹ̀rù yìí àánú ẹ̀ ṣe ní bí ṣe ìwé ṣe ju ìwọ náà mo bá lè ṣàánú ọmọkùnrin yìí ṣòtò náà tó wá ń ṣe rabarabara tó bá yẹ kó bá mọ̀ wípé òun náà kò kò sí nídìí àtijọ́ sí bàbí nǹkan ó sì gbéra ìta tó gbègbèsẹ̀ yẹn kó má tẹ̀lé òun pé ìyá Mohbad nǹkan nǹkan tó gbègbèsẹ̀ tó kó nìṣó lẹ̀ torí pé àánú ẹ̀gbọ́n ń ṣe èmi náà mo rí báyìí ní ìjẹta àbí ìjẹrin tí mo fẹ́ àánú ẹ̀dẹ̀ ń ṣe mọ̀ rí ó ti rò ó ti rò ẹbí kú làwọn ẹbí rẹ̀ káàkiri mọ ọlọ́run àti ẹ̀dá lẹ́bi èmi ò mọ bọ́lọ́run ṣe bó ṣe parí ọmọ yẹn kúrò ẹbí rẹ̀ kẹ́mi pé níjọ́ Friday àdúgbò òjò mo fi ẹ̀yà púpọ̀ ṣàlàyé fún yín nínú pépà ọmọ kan tó ẹ pé ó bọ́ ọmọ ọ̀dọ́ wọn sùn ó ọmọ ọ̀dọ́ wọn sùn tẹ́tí mm. ọmọ ọ̀yẹ́ ẹ̀wọ̀n pàdé ló mú lọ sọ́dọ̀ ọ̀nà ló hàn dé ọ̀pọ̀lọpọ̀ fúnra ara ẹ̀ ló mú lọ sọ́dọ̀ ọlọ́pàá mo wá ro ọ̀rọ̀ yẹn pé kò bá kàn mí kiri ó lè ṣeé ṣe ọmọ yẹn kí ẹ̀gbọ́n ẹ̀ bábúrò yẹn tó ti pa mọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí tó ti bẹ̀ tó ní àwọn èmi ṣe bẹ́ẹ̀ ni ọ̀bí yóò tẹ̀ sí kó fún àbúrò yẹn gan bẹ́ẹ̀gbẹ́ yẹn torí ọkọ̀ sọ pé sí ìwé wọn sọ bóyá àbúrò bóyá bóyá ẹ̀gbọ́n ó lè ti ṣe fún rí kí ẹ sọ pé òṣùwọ̀n ẹ ti kún òun ò ní sí ẹ ọmọ ẹ lè ó mú fọlọ́pàá èyí wá wà ní ilé ìwọ tó ló bímọ wọn sọ bẹ́ẹ̀ fọmọ èdè ìdákẹ́ bí ó ti ló ní ó dà nígbà kìkì ní ẹsẹ̀ ẹ̀lẹ̀ kóró báyìí wọ́n ti fi wáyé ẹ̀wọ̀ wọ́n ti tó tó ìtumọ̀ wáyé ẹ̀dá kan sì yẹ ká bọ̀ báyìí wọ́n ti èsì tó òun ní ìlú báyìí òun ní ìlú tí máa ń ṣẹ́kì rẹ̀ pé wọ́n ti tí kọ̀ọ̀kan bá ti ṣẹlẹ̀ gbogbo wọn náà ní ìbówó wà lákàntì òun náà ó máa gbé kárí àárẹ̀ síta ni ó máa gbé síta ni ó máa gbé síta ni ó máa fi ó máa fi fọ̀ mi. tó kí fáìlọ yìí nìṣòro lẹ̀ tó bá wà fún òun ní ìkọ̀sí ó kójọ kọ̀sí kọ́kọ́ tiẹ̀ ṣe kí ni wọ́n ti kọ́ pé ìyá Mohbad ó kè kí lẹ́yìn dẹ̀ ṣe ẹ̀rí torí dà òun náà mú síta èèyàn báyìí ló sọ fún wípé tá ló sọ fún ẹ wọn pe ẹni tó sọ fún tó ṣe máa máa pè wọn pé wọn pè wọn pé wọn tó máa máa kọra wọn náà nìyẹn tó kọ́ ní ṣe ńlẹ̀ tó bá yẹ kó ní nǹkan ṣe kó kó kó kó kó mi kó má tẹ̀ lóhùn fún seven days tó gbé stay to the point yìí ó kí ara ìjẹ́ kó kẹ́kọ̀ọ́. ẹ ṣeun ma yes ma ẹ ṣeun ma. ọpọlọ tó fi ń gbètò yìí kalẹ̀ o. ojoojúmọ́ ni ó máa dọ̀tún sí ọpọlọ tó fi ń gbètò yìí kalẹ̀ o. ojoojúmọ́ ni ó máa dọ̀tún sí i. lórí ọmọ Hamzat ìwọ ò ní kọjú kú. wọn ò ní sọ pé wọ́dà ò máa rí. wọn ò ní sọ pé wọ́dà ò máa rí. a ní wọn ò ní sọ pé. mọ́rẹ̀mí àjànsóró àwa nìyẹn o. ẹ káàbọ̀ sórí ètò mà. ẹ mà kú ètò. yes ma. ẹ kú ètò àti dúródúró nínú mọ́tò ìgbà tẹ̀ fi kíkọ́ wa láwọlé padà. ẹ wọ kọ́ oríṣiríṣi wọlé ni. aláàjì ẹ jọ ẹ fọkàn balẹ̀ o kò sí nǹkan tó ń jábọ̀ látòkè sílẹ̀ ò gbà o kú tó bá fẹ́ pààyàn tó bá ṣìyàn ní fìlà ọpẹ́ ni o. ọpẹ́ ni. bá òkú yìí bá òkú ìṣe òtán ẹni bá ti kú parí ohun gbogbo nílé ayé o ẹ jọ ẹ fọkàn balẹ̀ àdúrà tí gbogbo àwa ẹbí QH radio tó ń gbà fún yín àmọ́ yín lára lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ọ̀tá lójúmọ́ àti gbẹ̀yìn ìyá táyín máa jẹ lórí ọ̀rọ̀ yín ibikíbi tọ́ọ̀tá yẹn bá ti lè wá ìyá ló máa jẹ gbẹ̀yìn nǹkan tó dẹ tó lè ní ó ń bọ̀ ṣẹ́kù lọ ẹ̀fọ́ balẹ̀ ẹ̀fọ́ kan balẹ̀ ẹ̀jọ̀ torí ọlọ́run ẹ̀jọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ya Mohbad tí mo fẹ́ ṣe àti kí lorúkọ ọmọ tán ló ló ìwé prime boy ẹ prime boy ó kàn tiẹ̀ dá bẹ́ẹ̀ nǹkan kan ló ń pè nǹkan wà ó kàn jẹ́ pé ìwé tán ní prime boy lọ fún ìyá Mohbad yẹn kó lọ sáfù ẹ̀ Hmm. tọ́pẹ́ tí gbùrú ti ń fa gbogbo àfagbò ṣé ni wọ́n ní wọ́n yan olórí burúkú ní fámìlì wọn. Hmm. ẹ̀rọ wo prógrámù tí yèyé Kúdí ṣe fún wọn láàdédé ìsàlẹ̀ fámìlì ìyá Mohbad èpè èpè náà gbé wọn ṣẹ́ńbẹ̀ hmm. pé olórí burúkú fámìlì wo lélẹ̀ àwọn èèyàn wá pé kán wá kán rí justice fọ́mọ wọn báwọn èèyàn ṣe ń gbé sókè làwọn ń gbé sísàlẹ̀ pé ìyá Mohbad bó ṣe ń gbowó lọ́tún ló ń gbowó lòsì bó ṣe fòkú ń gbowó níwájú ló fi ń gbà lẹ́yìn hmm. èmi ò rí pa ọgbẹ́ olórí burúkú wọ́n rí o hmm. àbúrò ẹ̀nà tó tún ṣe tẹ́ ẹ ṣe ń gbóòótọ́ lẹ́nu wọn ṣe ló ń sọ̀kan gogoro tó ń sọ̀kan gàgàrà àrírú fámìlì ilé olórí hmm. burúkú bí wọ́n rí o tí tí Primeboy tó bá sùn ìyá Mohbad yẹn orí àṣẹ wá pé kó sùn ẹ̀ gidi ni kó sùn ẹ̀ sí kó gbọ̀rọ̀ ẹ lọ sí high court ibi tó ti rí prime boy nígbà tó gbọ̀bẹ dání tó fi ń dùnbù Mohbad kámẹ́rà tó fi kámẹ́rà ẹ̀ kó wá kó wá tẹ́ǹdà ẹ̀ ní court hmm. orí ẹ̀ orí ẹ̀ tí ò pé yẹn á pé dáadáa orí ẹ̀ orí ẹ̀ tó burú torí ẹ̀ torí ẹ̀ ti jábọ́ ní karùn-ún torí ẹ̀ hmm. tí ò pé fún yẹn á ṣẹ̀ wá pé ẹjọ́ mi ro prime boy gan fẹ́ fọ̀rọ̀ lọ lọ kó tó gbégbé pé aláàjì bá tọ́ sọ̀nù ẹ ó dà pé lọ́ọ̀yẹ̀ nìkan ló kàn sọ fún. ẹ control tó fún ìkìtì ṣáà ẹ ó yẹ kó sùwẹ̀ kó sùwẹ̀ gidi ní kó sùwẹ̀ ẹ ṣe kára ọmọ bọ́ọ̀lù òyìnbó ṣe sọ́mọ ègbò òyìnbó not my language so ẹ̀kíní kan ẹ̀ ẹ̀ lórúkọ jẹ́. bẹ́ẹ̀ni determination of character bẹ́ẹ̀ ni ayé àdá torí pé àgbo òyìnbó náà la ṣe ń bímọ irú yín tá a fowó tọ́ ní skul. ẹ ṣeun ma yes ma yes ma ẹ ṣeun ma ó dà ọ ma. ìdájí ẹ bá wọ gbá ọwọ́ ọjà erin wá kò mà síbi tí ò dé o ẹgbẹ́ṣẹ́ wá ká báyìí polówó tẹ̀ bá fẹ́ polówó ẹ̀. Eh.

gbogbo tó gẹ́gẹ́ bí ìyá Èkìtì ṣe sọ pé kò sí tó gbà lọ́wọ́ àgbẹ̀ ju gbogbo ẹ̀ ọlọ́run tó bẹ̀rẹ̀ náà ló máa yanjú ẹ̀ lágbára ọlọ́run ẹ̀mí yóò dẹ̀ ní prince lágbára ọlọ́run àtijọ́ àti mú ìdí kò ní dí lágbára ọlọ́run àmọ́ bí kúndúrà lọ́wọ́ pẹ̀lú mi láàrin ṣàánú agbára ọlọ́run ṣàánú aṣàánú agbára ọlọ́run fẹ́ẹ́rẹ́ àánúgbà ní gbogbo ọ̀nà lẹ́ máa fẹ́ẹ́rẹ́ àánúgbà pẹ̀lú àti ọ̀dọ̀ dọ̀lọ́ gbàgbà haúlá wà lápò àtà. ìlà ìlà ìlà ẹ ṣe mọ. prime boy ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni àwa ìyá àwa abiyamọ tòótọ́ àwa lẹ́yìn prime boy hmm. ó ṣẹ̀ṣẹ̀ sọ tó ti ṣe tipẹ́tipẹ́ ṣẹ̀ṣẹ̀ wàá ṣe hmm. ọ̀tọ̀ náà náà mọ̀ bó ṣe ń tó ọlọ́run ti sọ pásítọ̀ tó náà ni ọ̀nà ṣe ní kó wá gbèsè yẹn náà sọ pásítọ̀ tó máa gbé gbèsè yẹn ti àwọn bàbá abiyamọ kì í ṣàwọn àyà abiyamọ tòótọ́ nìkan àwọn bàbá náà wọ́n wà lẹ́yìn hmm. ọlọ́run dẹ̀ máa tì lẹ́yìn agbára ọlọ́run ṣe tún pẹ̀lú ògo ìṣàlọ́ àdùkú bí ra máa fi ṣe fún. yes ma mi ma ẹ ṣe ma ẹ ṣe àdúpẹ́. ìyá Mohbad tán bá pè ìyá Mohbad. bẹ́ẹ̀ni ma. akọ̀wùnmí kí ṣe ìyá nìkan ló yẹ kó sùn kó sùn wùnmí náà tó bá fa gbùrùgbùrù àfagbó hmm. wọn pẹ̀lú àṣìlọ gbígbà yóò sí dáadáa justice for Mohbad justice for all àwa náà ní fi gbà wo lágbára lọ lọ́wọ́ aṣáájú àwọn àjèrè ọ̀hún àdérí dààmú lórí àwọn ọmọ wa ọ̀hún lágbára Ọlọ́run wala la hawla wala quwwata illa billahi ẹ fọlá ma ẹ ṣe àdúgbò mọ. àwẹ̀ níní wọn ò ní sọ pé wọ́dà ò máa rí. wọn ò ní sọ pé wọ́dà ò máa rí. àwẹ̀ ní oníwàkà ló sọ wípé. great grandma. adùn fẹ́. yes ma ẹ káàbọ̀ sórí ètò ma fún ọ̀sẹ̀ tuntun yìí o. àwa ni ẹ mà. fún tuntun yìí o. yes ma. aláàjì ẹ wo sóhun tá a fi sún lọ́wọ́ ọlọ́run tí kò ní ìmúlẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ gbogbo ẹ lẹ́fọ̀ọ́ lọ́hùn-ún tó hmm. lé. ayé ilé ayé yìí ẹ̀dẹ́ ni. bẹ́ẹ̀ ni. tírísì àwọn ọmọ afẹ́sì àwa ta ti fẹ́ wọ eighty báyìí seventy nine síríìsì táwa ti là kọjá olúwa lékè ọlọ́mọ máa gbé yín lékè gbogbo àbínú ẹni ni. ọ̀rọ̀ yìí ń bọ̀ àdayọ̀ o a máa pé a máa yayọ̀ yẹn ni lágbára ọlọ́run máa ti ṣẹ́kù mọ́. lágbára tù ẹ ẹ lọ fọkàn balẹ̀ nítorí nǹkan tí àwọn bá gbé sọ́kàn ó máa ń fa blood pressure ni. Hmm. àwa náà dákẹ́ àdúrà lágbára jésù gbogbo ní ẹ pẹ̀lẹ́ yes ma ẹ ṣe ma. àbúrádì àti ti prime ti prime boy nǹkan tó yẹ kó ṣe fún ya ẹ kó lè kọ́ lọ́gbọ́n ẹnu ẹ̀ tó ń yọ̀ yẹn á sọ̀pù láti máa yọ̀ gbogbo nǹkan tó bá kọ̀yọ̀ kọ́ léèyàn gbọ́dọ̀ wá máa ṣe. bẹ́ẹ̀ni. ìrònú kó tó ó yẹ kó ronú kó tó ṣe ọ̀tọ̀lẹ́ mọ́ bàbá ẹ̀ ẹ̀ ọ̀tọ̀lẹ́ ń purọ́ káàkiri inú ilé ni nǹkan tó ṣe Mohbad ti ṣẹlẹ̀ ìpolókọ prime boy ní pẹ̀ kò bá yín délé ẹnu ìjà kò sẹ́ tó ní tó jàǹbí tó wà ẹ jọ lọ kó tiẹ̀ má sọ fẹ́yàn kan kọ́kọ́ jẹ́ kọ́ lọ́kọ́ ìmọ̀lé nọ́kọ́ tó gbé lọ́kọ́ọ̀tù hmm. bóyá orí àpò ẹwà gbogbo ẹbí àwọn ìyá Mohbad ẹbí burúkú ni wọ́n Fọláṣadé lòun rẹ jẹ ó tún purọ́ kó ó tún sọ kébékébé àwọn aláìdá bóyá wọn ẹ mọ̀ pé wọ́n ń jowú ọmọ ológo ṣùgbọ́n àwọn tó ń bínú ọmọ ológo pọ̀ ọ̀ fúra nì ọ̀ fúra nì nígbà tó jẹ́ pé ọmọ ológo lọmọ tó ti lè ìdílé yìí jáde ìyá dèkà tún wà níbẹ̀ ìyẹn ìyẹn náà òtòtú lè ṣèbù ẹ̀gbọ́n àbúrò ẹ̀ gbogbo wọn lọ́lọ́ọ̀ máa ṣe mọ́ṣẹ́ ẹ ẹ jọ kí prime boy tètè ṣe o kó tètè ṣe kó bá wa tì wọ́n lé bóyá àgbẹ̀ jẹ́ ẹlẹ́nukẹ́nu ìyá kí ìyá. Hmm ẹ pẹ̀lẹ́ ẹ má bínú ọ̀sẹ̀ yà sọ̀rọ̀ wa o yóò gbé máa ti dùnú la máa mú nínú ọ̀sẹ̀. àmín ọlọ́run olúwa àtọ olóhùn olóhùn olórí lágbó ọlọ́run. àmín àmín. alájà ẹ pẹ̀lẹ́ alájà ẹ má ẹ má ronú o ronú kì í ṣe nǹkan tó dáa o ó ń fa àrùn síyàn lára ni hmm. ọlọ́run tí ẹ máa gbèjà wa lágbára ọlọ́run. àmín. pẹ̀lẹ́ àdúrà mi pẹ̀lẹ́. yes ma ẹ ṣe jàre mọ́mísí ẹ ṣe àdúpẹ́ ma ẹ pẹ́ fún wa ma. yes ma ẹ pẹ́ fún wa ma a kú nífẹ̀ẹ́ nìkẹ́ni ṣàwátì inú gbogbo yín ẹ̀yin ìyàwó alálùbáríkà. àmì all right. yes ma kẹ́ tẹ́kẹ̀ ma ó dà wọ́n. òrèké. yes ma. erelu QH radio. ẹ káàbọ̀ sórí ètò ma. yes ma. ẹ pẹ̀lẹ́ máa ń ṣeun gan ni o. yes ma. ẹ ṣe ọjọ́ mẹ́ta o. yes ma. aláàjì mo kí yín o mo kí gbogbo lé o. àlàáfíà ni mo yes ma ọlọ́run ayọ̀ ojú gbogbo tó wà nílẹ̀ òun lọ́gbàá ọlọ́run àdìdá àbò àdìrí wà lábọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá mi jẹ́ fún bọ́dì o. ògbólé agbọ́mọ ẹ ṣé mà ẹ ṣe àdúpẹ́ mà. ẹ pà lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ọ̀rọ̀ ìpamọ́ ìjàmbáde ṣẹ́rí àsìkò tó tí somebody máa take action. Hmm. because mo stop láti máa sọ̀rọ̀ comment lórí ọ̀rọ̀ because mo rí i pé tó bá sọ̀rọ̀ kò fẹ́ ṣe nǹkan báyìí tó bá yá wá tí gbogbo àti dáìdá wọn lè ṣe kọ̀ọ̀kan. Hmm. ṣé ẹ̀dẹ̀ rí mentality àwọn nàìjíríà wípé torípa jẹ́ nigerians kẹ́ má bàa sọ yìí pé kẹ́ má bàa sọ pé àbí wọ́n ti kóòtù dé dọ̀rẹ́ family torípa jẹ́ family kan ọmọ rẹ̀ ṣé àwọn ṣé àwọn mentality tá a máa lò nàìjíríà láti fi suppress pé káwọn èèyàn má bàa máa consequences for actions wọn basically òun ni kan tí mo rí gbogbo tá a máa ń ṣe hmm. fúlàgbà òṣìṣẹ́ ń pàfẹ́ ṣe é sè àwọn kan ti máa pè wá mi pé eh, ah, ìyá ọ̀rẹ́ ẹ̀ mà ah, ti dé ah, ṣe kí máa akọ máa pa wọn wípé lè kiri action yìí kó má bù ṣe. gbogbo tó wà tí anybody will yield any tí yield anything mm. action ló ní and it's time for action and hopefully prime minister will not back down he will wa go ahead wa ṣe nǹkan tó yẹ kó ṣe wọn kí n gbọ́ pé ẹ family kan ni ibi kan ni nǹkan tó ṣe jẹ́ kó tí ọ̀rọ̀ ọ̀rọ̀ oúnjẹ ti fẹ́ máa sọ èmi díẹ̀ díẹ̀ díẹ̀ pé ah tẹ bá lẹ́fẹ̀ẹ́ ṣe nǹkan ẹ̀ títọ̀rọ̀ ẹ̀ tún ẹ̀ tún wọn ò tún ní ṣe mọ́ onítùmọ̀ náà onítùmọ̀. So it's time for action. It's time for things to be done. So to me, yes, it needs to do this. It needs to. Yeah, that's any abubadi. Why any day Only the plan like the back. Kọ̀fà kọ́kọ́ ló bá ah, dẹ̀ bílálà hmm. ìjọba gidi. Ó wà láwọn ọlẹ́kùn tó bá fún ní tó bá fún ní bílálà ẹ̀kọ́ ó bá ka kòbòkòbò bá ka gbogbo kan tó wà lóde jáde. Bó ti wà yẹn, òpònú nìyá yẹn gbàgede ọ̀rọ̀ alátùjẹ alátùjẹ olè olójú kòkòrò irú wọn dẹ̀ dẹ̀ gba knowledge kọ́yọ̀ kan fún wọn ni ẹ gba ẹ gba ìdájọ́ gidi ẹ máa rí i pé wọ́n máa kà bòròbòrò èyí tí wọ́n bí gan máa kà ni. lọ́wọ́ kan. àbí kí ni gbogbo rádà rádà. kí ni gbogbo rádà rádà ó kàn ṣe bàlá bulu àtàwọn tẹ ọmọ fámìlì ọ̀ kàn ṣe bàlá bulu àwọn olórí burúkú fámìlì òkun ẹ ẹ ẹ ẹ ẹ jẹ́yẹ ẹ ṣọ́ọ̀tì ẹ kó lójú kọ́mọ ológun sọ nǹkan ṣoṣo tó yẹ kó tún kó tún mú fámìlì yìí kó tún gbé sókè ẹtú ẹtú wọ́n lù ú pa ẹ̀dẹ̀ jòkó síbẹ̀ bí ọ̀dẹ̀ gbogbo ẹ̀dẹ̀ jòkó síbẹ̀ bí ọ̀dẹ̀ dàdà dídí dàdà ọ̀rọ̀ gbogbo wọn àwọn òpònú gbogbo ah, wọn ọ̀rẹ́ ọ̀bá wọn sòótọ́. ọ̀rọ̀ wọn yẹn ó súnyàn ní fámìlì wọn yẹn ó súnyàn. Ah, kí ló ṣẹlẹ̀ gangan irú ẹbí orí burúkú ẹbí òfò wọn lélẹ́yìí it's ridiculous bẹ́ẹ̀ dẹ̀ rèé ọ̀rọ̀ tó ní kí bàbá má gbọ́. bàbá ni ó parí ẹ̀. òótọ́ ni ó máa ṣẹlẹ̀ kò sígbà tí òní papà ṣẹlẹ̀ tó máa kú kó máa kú kò sígbà tó rẹ̀ nìyí kú. Hmm. nítorí wọ́n ní tẹ̀yọ̀ bá ti tẹ́ kó rẹ̀ máa gbàdúrà kó máa kú. ẹ̀yin báyẹn tẹ́ ìgbà tẹ́ kú báyìí mi ò tí ì mọ̀ hmm. nítorí gbogbo ọmọ látòrí ìyá lórí ọmọ hmm. tí ẹ bá tètè sọ síta nípa náà máa pa yín kiri kan hmm. nípa náà máa pa yín kiri kan tó wà ní ìṣòro yes wọ́n máa ń ṣòkun wọ̀sán síta wọ́n gbé lọ gírèfù wọn so because of that nípa náà máa pa wọ́n fún ìkọ́ni ẹ sọ hmm. fún wa láǹfààní wọn wọn ò hmm. wúlò for useless. kẹ́ni tó bá Primeboy mo I hope he's listening gbogbo èèyàn ló wà lẹ́yìn ẹ̀ we are all behind you take them to court lẹ́yìn ọkọ̀ látòrí ìyá Mohbad lórí Fọláṣadé lórí ìdàwọ́sà gbogbo ní gbọ́dọ̀ ẹ̀ sí sáàbù pépà fún kọ́mọ lọ kọ́ tó takú wa máa ro káwọ́ sẹ́yìn rojọ́ lórí ọlọ́pàá tó threatening ẹ̀ every one of them bẹ̀rẹ̀ sí charge gbogbo sí court kí ló dé ẹni tí ò bá yí délé tí ò mọ kàn tó ṣẹlẹ̀ ṣẹ́fẹ́ bá yẹ wọ́n lọ́mọ jẹ́ ni ti ní sùúrù tó it's time for action èmi ò jìyàn lọ action time ló lẹ́kọ̀ọ́ hmm. wọ́n ti ní sùúrù tó so ẹ jọ kọ́ ní mo kàn fẹ́ sọ́ tèmi nìyẹn hmm. ẹ máa bẹ́ tò lọ. ẹ ṣeun ma ẹ ṣe àdúpẹ́ ma ẹ ṣeun ẹ ṣeun ma. kò mà síbi tí òde ẹgbẹ́ṣẹ́ wa ká bá polówó tẹ̀ bá fẹ́ polówó ẹ̀. ṣì wà lórí ètò a máa gba ìpè kan àbí méjì sí i kó tó di wípé a máa kúrò lórí ètò ọ̀rọ̀ tá à ń bá lọ náà ni lórí ọ̀rọ̀ Primeboy hmm, ọ̀rọ̀ Primeboy tó ní òun fẹ́ lọ pe ìyá Mohbad ní ẹjọ́ lọ́ọ̀yà Primeboy ló kọ lẹ́tà síta wípé òun fẹ́ pe ìyá eh, Primeboy lóun fẹ́ pe ìyá Mohbad ní ẹjọ́ wípé kí ìyá Mohbad tó bá fẹ́ràn ara wọn kó tètè jáde kó lọ ṣe àtúnṣe kó tó pé ọjọ́ méje lórí ìbanilórúkọjẹ́ tí ìyá Mohbad ń ba Primeboy lórúkọjẹ́ tí wọ́n sọ wípé Primeboy ńkọ́ ló lọ pa Mohbad mọ́lé pé jòsí rán ìyẹn dáàdi Mohbad wípé àwọn ọlọ́run boy, wípé kó lọ pa Mohbad mọ́nú ilé pé bàbá Mohbad ló rán Primeboy kó lọ pa Mohbad mọ́nú ilé torí èyí ni Primeboy ṣe ní òun máa pè ya Mohbad ní ẹjọ́ tí ya Mohbad ò bá ṣe what is needful before seven days kó tó pé ọjọ́ méje tí ya Mohbad ò bá ṣe àtúnṣe òun máa gbé wọn lọ ilé ẹjọ́ nǹkan tá à ń bá lọ náà nìyá ṣùwà lórí ètò. ṣé mo ti dé ọ̀sẹ̀ tó kọjá lè gbọ́. hello ma. hello. hello ma mọ́mi wa alájà ni má ṣàwọn. hello àǹtí àdùfẹ́. hello ma alájà ni má ṣàwọn mọ́mi wa ẹ káàbọ̀ sórí ètò ma. ẹ̀kọ́ ẹ̀lẹ́wọ̀ ẹ̀ka ẹ̀lẹ́wọ̀ ẹ̀kú wájú o. yes ma. ẹ bá ń ṣàlàjì o ṣàlàjì ìṣẹ́ àti ìpín.

kẹ́ni bàjẹ́ kẹ́ni tí ò bá jẹ́ ọlọ́run mọ̀ ọlọ́run mọ̀ ádẹ́bà ádẹ́kan tó tọ́ ọlọ́run bá a fún lẹ́sàn tó tọ́ sí àfún. àmín. mo ní kéèmí náà sọ̀rọ̀ ti um, prime boy yìí ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ètò mo ní kí everybody o mo kí gbogbo ilé o everybody tó ti sọ. yes ma. ó yẹ kí prime boy mi gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé ìgbà kò yẹ kó wá sọ fún wa ó yẹ kó ti ṣe kó ti ṣáàbẹ kò ní láti notify ìyá Mohbad pé ó ṣẹ̀ṣẹ̀ kò nídìí yẹn kí lọ́ọ̀yẹ̀ pé àwọn tí Fálànà kì í sọ fún yàn wọ́n kàn máa yẹ ọjọ́ máa yanjú ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n sọ nǹkan tí wọ́n fẹ́ wọ́n gbé síta ni wọ́n gbé lẹ́tà fún yín síta ni ṣèbí wọ́n sọ fún wọn pé wọ́n fẹ́ create corona inquest ṣọ́ wọ́n sọ fún wọn pé wọ́n fẹ́ create corona inquest ṣèbí gọ́vnà sọ̀rọ̀ ọwọ́ wọn kọ wọ́n wọ́n dẹ̀ dé wọ́n dẹ̀ réǹjì wọ́n dẹ̀ ṣe mo mọ̀ pé ọ̀ndà fálànà níyà Mohbad ọ̀hún torí wọn àti orí wọn ti lẹ̀ pọ̀ hmm. so mo um, fine boy kò ní ìdí kó kókó tí ẹ ní ìdí rẹ̀ because kò wá involve at all kò bá wọn délé kò mọ̀gbà tó kú kò mọ̀ nothing so ìyẹn ló fi yẹ kí prime kan lọ kó kí lọ́ọ̀yẹ̀ kan sẹ́ndì ìyá Mohbad ní lẹ́tà ni kó pè kóòtù hmm. for defamation of character yes. bẹ́ẹ̀ni ohun tó yẹ kó ṣe nìyẹn kò ní ìkólẹ kó tẹ tó máa ó tún pa ìgbà tó tún pààrọ̀ wà tún lèmi rí sí yẹn nígbà tó tún pààrọ̀ wà ni kó já gbogbo ẹ̀ lójú kó fọlọ kò ṣàmọ tẹ́lẹ̀ kò mọ kò mọ abọ́sẹ̀dé abáyàdé tẹ́lẹ̀ náà kò mọ tẹ́lẹ̀ náà. Hmm. ìgbà tó mọ ẹ wà ní kékeré ọjọ́ ṣe kò wọlé wọ̀de kò mọ náà kò rí rí kó tó di pé Mohbad sọ pé ìyá àwọn rèé bẹ́ẹ̀ni ìlú ìyá ẹtùkú ìyá ẹtùkú ló ń sọ fún àwọn èèyàn àwọn ṣọgá ọ̀rẹ́ ẹ tó tẹ tán tán jọ lọ yúni ṣọgá tèbí ìyá àwọn ti náà sọ fún wọn. ìwé hmm. mi náà ní kí n bá yín dá sí ni. ẹ hmm. ṣeun máa ẹ ṣe àdúgbò náà ó gbé lọ straight away yes ma. ẹ máa bá ń bètò lọ ẹ ṣe ma ẹ ṣe àdúgbò ma yes ma alájà ni máa ṣàwọn àdúgbò ma. inú ilé la ní àwùjọ. bó ṣe ń lọ. inú ilé la ní àwùjọ. abánidá. dámọ̀ràn bí ẹ̀kọ́ ẹni. abánidá. dámọ̀ràn bí ẹ̀kọ́ ẹni. hello ma ah Dùsọ̀yẹ káàsán. yes ma ẹ káàsán ma ẹ káàbọ̀ sórí ètò ma yes ma. ẹ ṣe o ẹ jọ ẹ má bínú ẹ bá ń kí alájí mi ò tó ṣẹlẹ̀ o but bí mo ṣe gbọ́ táwọn èèyàn ń tán sọ̀rọ̀ lórí fóònù whatever tó bá ṣẹlẹ̀ jọ aburú ò ní ṣẹlẹ̀ sí wọn. àmín Ọlọ́run. ìròbí fẹlà lágbára Ọlọ́run Ọlọ́run á dúró tì wọ́n àwọn là ń wò ó agbára Ọlọ́run wọn ò ní jábọ́ lẹ́yìn wàwá náà ò ní jábọ́ lẹ́yìn wọn ìjọba àtúbọ ẹ ṣe ẹ bá ń kúrò bọdì ń náà so nǹkan tí mo gbọ́ tẹ̀ ń sọ ni nípa pé lọ́ọ̀yà boy, ló fẹ́ kọ́lẹ́tà fi pé ìyá Mohbad lẹ́jọ́ I think it's right not even prime Primeboy nìkan bàbá Mohbad gan he has to because gbogbo nǹkan tó ń fẹ́ around yìí ṣe wọ́n tó bá pẹ́ ìlú tó lófin ni wọ́n á ti gbé wọn hmm. even kó àwọn kọ́mọ́nà gan tó jẹ́ pé wọn ò bá wọn kan tán súnmọ́ ọ̀rọ̀ tó bá gbọ́ anything àwọn èèyàn àwọn ìjọba níbi tí ìjọba gbé dúró àwọn ọlọ́pàá bẹ̀ àwọn eh, eh, authority bẹ̀ wọ́n á ti pè wọ́n fún questioning hmm. obìnrin yóò kàn lè máa sọ̀rọ̀ anyhow ṣó ti yé yín kò lè máa sọ̀rọ̀ anyhow kókàn máa mú jẹ́ ó sọ̀rọ̀ ó ní wọ́n ní ìwọ ló sọ pé bàbá Mohbad ní pé kí Primeboy kó mú ọ̀bẹ kó lọ gún ọmọ pa where is that done? Hmm. ìwọ náà ló sọ̀rọ̀ ó ní ṣé bàbá Mohbad ṣó mọ̀ ṣó mọ̀ gbà tó lóyún mu Mohbad ni hmm. all those things ṣe mọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí n ṣe ọ̀rọ̀ tá a kàn lè fi ṣeré ṣe hmm. understand ló dẹ̀ ti sọ nínú voice note tí um, Bukky Jesse gbé jáde ní last week fúnra rẹ̀ ló sọ pé òun mọ nǹkan tóun ṣe ṣe understand tẹ bá dẹ̀ ṣàkíyèsí mi ti máa ń sọ wípé ìyá Mohbad ṣé tó bá ń jẹun ṣèbó mọbi tẹnu wà tó bá dẹ̀ fẹ́ tọ́lẹ̀ tó mọ ibi tí yà tó mọ ibi tí ibi tó lọ tó máa ti lọ ṣe gbọ̀nsẹ̀ now ẹ ti wá gbọ́ tó fẹ́ nu ara ẹ̀ sọ pé òun mọ nǹkan tóun ṣe if that is the case then they should they should just speak out a sọ pé bóyá kán lọ tì mọ́lé because àwọn kan la dájọ́ but they hmm. should pick her up kán mọ nǹkan tó ṣẹlẹ̀ kán gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ gbogbo tó bá mọ̀ kó sọ and èmi fò pé oh the right step in the right direction The lawyer Mohbad ẹ̀ eh, lawyer prime ló máa ṣe tó bá pè lẹ́jọ́ ẹjọ́ fún máa pè ó tún yàtọ̀ sí ti corona pé ok ẹ̀sùn tó fi kàn mí wá lọ jẹ́ kájọ fojú kojú kóun náà lọ gba lọ́ọ̀yà tiẹ̀ tó máa defend ẹ̀ so ibi tó bá dẹ̀ ti ń question ẹ̀ tó bá mọ̀ á sọ kan tí Primeboy náà bá mọ̀ á sọ tó ti yẹ yín so gbogbo àtàmọ́ mátàmọ̀ tó ń sọ it does kò ní kínní okay ó hmm. sọ̀rọ̀ sínú voice note gbogbo ọ̀rọ̀ tó sọ it will carry a lot of weight tó bá wọ́n sọ fún ìṣe yẹ̀yẹ́ ni lọ sọ lóyún iwájú àgbà àwọn adájọ́ kó lọ sọ kó take a vote ṣe understand because ohun gangan ló ṣekú pa ọmọ yìí i won't lie to you a sọ pé òun gangan ló pa but nǹkan tó fa okùn ṣe tó fi fa ẹ̀mí ọmọ yìí lọ òun ni èmi ò rí ibi tí abiyamọ tó ti ń ṣe gbogbo nǹkan tí ìyá Mohbad ń ṣe yìí Feniku Fọlájí dìde then àbúrò ẹ̀ náà is not helping matters olóore jẹ ó padà ó tún ó tún ó tún denounce ó ń lọ sórí platform káàkiri ó ń sọ trash lẹ́nu what do you know okay ìyá Mohbad òun dúró pé kí àdúrà kó má go down tó bá mu torí pé òun ló wà níbẹ̀ àdúrà ló mọ nǹkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ ti sọ fún ẹ wo interview tí bàbá Mohbad ṣe lánàá gbogbo nǹkan tí bàbá yẹn ń sọ from day one kò yí padà ẹ wo ìyá Mohbad bó ṣe ń go front and back. ok òun mú wá àdúrà òun protect ẹ àbúrò ẹ mú dàrúṣà where are we going? àwọn abiyamọ tó dẹ̀ mọ ẹni tó mọ ọmọ ìrí tó bí wọn ò dẹ̀ sùn wọn ò dẹ̀ wo obìnrin yóò dẹ̀ kò tiẹ̀ tọrọ pé ẹ̀jẹ̀ àtomi ara òun ó ti dàpọ̀ mọ́tọ́ ọmọ yìí wọ́n ló lóṣù ló bí ọmọ yìí èèyàn láti máa tiẹ̀ máa wọ nǹkan kan kàn tó bá fẹ́ràn ọmọ àdúrà yín ò míì pé kó má jà fún nǹkan tó bá lẹ́tọ̀ọ́ Mohbad is your son kò sẹ́ni kankan tó bí òun ló bí náà so èmi ò mọ èmi ò mọ bí téèyàn gbé tí ń ṣerú nǹkan tó mìíràn ṣe yìí o hmm. èmi faramọ́ o kọ́ pé lẹ́jọ́ wọ́n bá pè lẹ́jọ́ kó lọ sọ nǹkan tó mọ̀ tó ti yé yín ibi tó bá pé ti ń sọ nǹkan tó mọ̀ òtítọ́ á jáde hmm. fúnbọ̀ yóò sọ nǹkan tó mọ̀ gbogbo nǹkan tó dìtọ̀ káàkiri ti interview ẹ̀ interview àtọ́ interview ẹ̀ á confirm. ohun ẹnagbọ́n ni àbí AI because nǹkan tó ń parọ́ mọ́ ń sè nìyẹn pé AI ló kún gbòòrò which is not wọ́n á ṣe forensic wọ́n á wo phone phone phone evidence wọ́n á gba phone ẹ̀ sí lọ́nù yẹn tí ó ti mo kàn fẹ́ bẹ prime boy ni pé gbogbo wa ló la dúró tì í gbogbo wa dẹ̀ láti la mò ń tọ̀rọ̀ pé kò lọ́wọ́ nínú pọ̀ mo fẹ́ kó ṣe pẹ̀lẹ́ kó rọra ṣe understand hmm. kó má fi frustration kó má fi sọ̀rọ̀ sí bàbá Mohbad bàbá ọ̀rẹ́ ni ẹni tó bá tẹ̀yàn bá dẹ̀ pè lọ́rẹ̀ẹ́ àwọn òbí àwọn ẹbí ẹ̀ wọ́n ti di tiẹ̀ náà bàbá Mohbad bàbá tiẹ̀ náà ni kò easy fún bàbá Mohbad láti jáde láti máa sọ gbogbo nǹkan because ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ already àwọn legal team náà gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe wọn kàn lè jáde kó máa sọ pé báyìí làwọn ṣe báyìí làwọn ṣe wọ́n máa compromise case yẹn ni. Hmm. because we are still hoping that case yẹn ṣì lọ sí higher court so mo bẹ̀ prime boy ni tó bá ń gba kójọ kó fọwọ́ wọ́nú gbogbo wa la wà in support ẹ̀ a mọ̀ pé kò lọ́wọ́ nú ẹ̀ but kóun náà má tún sọ̀rọ̀ tó má tún implicate because tó bá lọ sọ̀rọ̀ anyhow you understand téèyàn bá ti jàre èèyàn tún gbọdọ̀ jẹ̀bi kó má bínú jù tó ti yé yín ó ti lọ́lọ́run ẹni tó bá dẹ̀ ti lọ́lọ́run ló lóhun gbogbo a máa gba justice lágbára ọlọ́run ẹ ṣe ẹ bá kí aláàjì wọn ṣe gèlò. ẹ ṣe ma ẹ ah, máa bẹ́tò lọ. ètò ọlọ́gbọ́n ètò olóye onílàákàyè o. ẹ bá wa lọ tẹ wa bọ̀ bá fẹ́ polówó ẹ. Eh. ẹ wo a ó gba ìpè ẹyẹ kan sí i ká tó kúrò lórí ìlà ìpè ẹyẹ kan péré ẹni tó bá wá jẹ́ jágún. hello. jágún. ẹ kálẹ́. ẹ kálẹ́ sà o ẹ káàbọ̀ sórí ètò sà àwa nìyẹn àwa nìyẹn máa ẹ máa ẹ kó ẹkú kó lè da. yes sir. lájì náà kọ́ ń bẹ̀. àlàáfíà náà wà sà. lu àṣewọ̀n ṣe àlàáfíà náà fi bọ̀dé wà. àlàáfíà ní sọ. ti ayé àti àtọ̀nkú náà. yes sir àlàáfíà everybody wà. lu àṣewọ̀n. ok olú àṣewọ̀n. ẹ mo gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ Mohbad. bẹ́ẹ̀ prime boy. yes gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ lé lórí yẹ́rì ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn wà òkè ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn wà òkè but kò kọ́ need láti máa polongo ara ẹ̀ pé so the only thing tó kàn need gbé kó lọ bá lọ́ọ̀yà kí lọ́ọ̀yà kàn dẹ̀ write letter kàn dẹ̀ fún ya Mohbad so kàn dẹ̀ sue sí court so hmm. kó dẹ̀ ṣàlàyé nǹkan tó mọ̀ so nǹkan tó rí tó fi sọ pé prime boy ló ní àbí bàbá Mohbad ló ní kí Prime Boy lọ́gùn pamọ́lé mm-hmm. so àwa ṣàlàyé so tó bá bẹ̀rẹ̀ láti bẹ̀ ó likely nǹkan míì tún jẹyọ láti bẹ̀ so èmi dẹ́ mọ̀ pé tó bá sáfù ẹ̀ tó bá sáfù ìyá ẹ̀ ní tó bá sáfù ìyá Mohbad ní ẹ̀ so tún di ọ̀rọ̀ court mo mọ̀ pé ìyá Mohbad gan òun gan òun tiẹ̀ ní fẹ́ ṣe é because woman tẹ́mi wò yẹn ò lẹ́mi kan lọ títí lọ kò lẹ́mìí kan lọ títí lọ ó máa sáré sọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ó máa sọ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn so gbogbo etí prime boy ṣe yẹn tó bá fẹ́ ṣe kó ṣe é bọ̀ gbogbo etí tó ń sọ pé òun fíyàn lọ́jọ́ méje kò sì gbà kan yẹn kò nídẹ̀ẹ́ kò nídìí gbogbo yẹn because lójú tèmi èmi kàn believe pọ̀ ọ̀rọ̀ ẹnu lásán ni tó bá fẹ́ take action take action kò ń ṣe pé kò kàn wá sórí social media kó máa sọ pé òun fíyàn kan lọ́jọ́ méje at the end of the day ọjọ́ méje máa pé òun ní take action so ẹni tọ̀ wọn á dẹ̀ tó máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ so èmi ò fẹ́ máa àwọn nǹkan bẹ́ẹ̀ mi ò fẹ́ máa gbọ́ wọn á take action take action so tó bá dàbọ̀ pé ò níjà láti take action ẹ máa wòran so máa wòran but tó bá fẹ́ take action take action because wọ́n ti wọ́n fẹ́ borúkọ ẹ jẹ́ wọ́n ti ti bàjẹ́ ni already wọ́n ti bàjẹ́ ni so bó dẹ̀ ṣe lè clear bó ṣe lè tún ṣe èmi sì ń sọ kíní kan wípé tí wọn ò bá ṣe kíni tí wọn ò bá rí ikú tó pa ọmọ yẹn ṣe rí gan ọ̀sẹ̀ fún un kò safe rárá rárá kò safe kò lè rìn kó free kó gbàgbé pé ya pé àwọn èèyàn àwa làwa mọ̀ yìí pé kò náwó nínú ikú ẹ̀ but àwọn tí àwọn kan pé wọn ò believe pé kò náwó nínú ikú ẹ̀ òdodo ọ̀rọ̀ ni so wọn ò believe pé kò náwó nínú ikú ẹ̀ ọmọ tá a dẹ̀ ń sọ yìí kò ṣe ọmọ gan-an lásán ológun ọmọ ni ọmọ gbogbo àgbáyé ni. So, báwọn kan bá sọ pé kò náwó nínú kú àwọn kan kì í dúró nídúró kó náwó nínú kú so ṣáàmù àwọn tó ń wá wà yẹn hmm. ṣáàmù àwọn tó wá kiri so tó bá máa take action kó take action kó lè fi clear ara ẹ̀ so tó bá take action sí orúkọ àwọn lè clear wọn á lè mọ̀ pé yes definitely ẹ̀ bọ̀ ó sọ kọ́kọ́ kan wà á kàn máa sọ pé o fún ọlọ́jọ́ méje o ṣe kíní take action action la need so kò ṣe story action la need tó bá gbégbèsè bẹ́ẹ̀ kó lọ bá lóye ẹ bá gbégbèsè so tó bá tó ní lọ́ọ̀yà kí lèèyàn ní lọ́ọ̀yà fún ibi torí torí irú nǹkan báyìí náà ni so tó bá tó bá lọ́ọ̀yà lọ́ọ̀yà ẹ̀ dẹ̀ máa put them through èyí jẹ́ ká ṣàwọn kan báyìí àwọn kan báyìí làwọn ṣàwọn kan báyìí làwọn ṣe àbí ẹ pé lọ́ọ̀yà tó ní tó bá yẹ pé kì í ṣe tó jìnnà olókù bọ́ tó bá jẹ́ pé lọ́ọ̀yà tó lọ́ọ̀ tó dẹ̀ mọ necessary tó yẹ kó wù sí so kò ní ìlànà polongo ara ẹ̀ wọ́n kọ́ra so kó wá jẹ́jọ́ kí ló fà tó fi sọ pé ẹni báyìí ló ní kó gun àhẹ so wá ṣàlàyé nǹkan tó rí tó fa ẹni tó ní kó sọ so gbé nǹkan tó ti gbọ́ ṣàlàyé so yìí ò lè bí ọmọ ẹ ti orúkọ ẹ o so ó ṣe kókó ṣe pàtàkì àwọn náírà mali samlai ni ẹ ṣọlù ni wọn ò lè rìn náà wọn ò free wọn ò bí wọn rè ni wọn ò kọjá lu via ń bẹ́ẹ̀ wọn ò bí wọn rẹ kọ́ dé ìkòròdú sọ hmm. lè lọ kòròdú ni wọn ò lè lọ kòròdú wọn ò lè wá sí Milan bíbà ni. ọ bí wọn kú wọn ò tẹ gbọ́dọ̀ wá búlẹ̀ ẹgbàá ló kọ́ wá ẹ̀ gé. inú via inú thank you hmm. ìní wọn ò lè kọjá nù lè via lẹ́kí bẹ̀yẹn bẹ́ẹ̀ ni inú via yẹn gbọ́dọ̀ ó tún níbi tán lè lọ hmm. gbogbo èmi ni bá bíìkì kankan yẹn ó lójú bí ó ní ìyá tọ́lé ló bá bíìkì kan tó bá lọ bá bíìkì wọn ò bí wọn rí so wọn ò firi mọ àwọn kan wọn ò balẹ̀ mọ wọn yà lọ́sìn máa jẹ́ kọ́sí lọ pokùnso tó bá yá hmm. because bọ́yẹ ń bá yẹn because nìkan firi wọn ò lè kúrò country nìkan kọ́ lọ another country kan firi ń bẹ̀ tí wọ́n lè lọ sàmọ́ nsìn wọ́n lè lọ sí Amẹ́ríkà mọ́ náà ṣe ṣe lọ abálẹ̀ lọ Amẹ́ríkà mọ́ nsìn ṣèbí sísí sí Amẹ́ríkà ni ṣé lè lọ Amẹ́ríkà mọ́ nsìn ṣé lè lọ Amẹ́ríkà mọ́ sọ bí ni sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ iná dẹ̀ ni so kán jókòó síbẹ̀ so kán má mọ bó ṣe máa fọra wọn mọ́ kán má mọ bó ṣe máa wẹra wọn mọ́ ẹ gbogbo kínní ti clear pé ìyàwó ẹ̀ ló pa so ẹ jáde síta kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ mọ̀ so kán mọ bó ṣe máa gbé kẹ́ ẹ dá gbogbo ẹ̀ rú everybody mọ everybody clear ara ẹ̀ everybody wá ń pẹnu mọ́ torí pé àwọn bàbá ló kàn wà ń bẹ̀ ẹ fẹ́ ká ṣírí kan tu àṣírí wo ni ò bá tu ṣáà bàbá tó ti jẹ́ pé àwọn ti lògbà tiwọn so èyí tẹ̀ ṣẹ́ ń bọ̀ tẹ̀ ṣẹ́ fẹ́ lògbà yín so tó máa sọ pé kíní kan àwọn bàbá yàrá forúkọ tí wọ́n á fi pa ti yín jẹ́ so àwọn wa lọ tán ẹ̀yin ò nílé free wo ẹ wo tó bá wù wọn kó ṣe nǹkan tó tọ́ tó bá wù wọn kó má ṣe nǹkan tó tọ́ bọ̀ eléyìí wọn ò lè mú jẹ because ọmọ yẹn gan ti sọ ó ti ní tọ́ bá ti ń ṣe tipẹ́ tòun náà máa fi ṣàṣe mọ́ òótọ́ dẹ̀ ní tiẹ̀ náà máa fi ṣàṣe mọ́ so tó bá náà nìyẹn so òṣèbó orúkọ tiẹ̀ náà ló ti bàjẹ́ tọ̀ yẹn ẹ wò ẹ tó lọ ọ̀yà lórí ètò yìí láyé àtìgbọ̀ yìí lájẹ́ yá báwọ̀ gbá ọwọ́ erin wá kò má síbi tí ò dé o ẹgbẹ́ iṣẹ́ wa ká bá yín polówó ó yẹ kó rí ànsà oyin tó wà lórí. hello. hello sọ ma ẹ lẹ́mọ̀. yes sir ẹ kalẹ́ sir. hello. ẹ kú àtàrọ sà adúpẹ́ fọlọ́n sà. àwa nìyẹn ẹ bá mi kí díje báàsì o ẹ bá mi kí bá mi kí tẹ̀síwájú àràdì. yẹ́sà àwọn náà gbọ́ sàn. tí òkè ń dẹ̀ lọ gbòòṣòro sí ẹ̀dá bá fèsì ní ayé yìí mo sọ pé kí n ṣe èdè ni wọ́n àná bí ọlọ́run náà máa fèsì ṣòro lọ́kùn sí nǹkan sí agbára ní agbára ọlọ́run àárín rí ìṣòro tó máa pọ̀ jẹ́ mi wá. àmín. máa kọ́ ṣe sùúrù lágbára ọlọ́run gbogbo ẹ̀ máa dáa àdánwò mm-hmm. nìkan lè ayé àdọ̀tán ní ká máa bẹ̀rẹ̀ òun pé kọ́ lọ́mọ yẹn kárí àárín àdọ̀tán lágbo ọ̀dọ̀. àlọ́mọ mi ẹ ṣeun ọmọjágun ẹ ṣeun sà. àwa nìyẹn ẹ jẹ́ kí n dá sétò. sẹ́rí àǹtí àdùfẹ́ nǹkan tí prambo yìí ṣe mi lè blame ẹ̀ ó wà òkè bọ̀ kò ní láti announcement pé òkè bóyá òun fẹ́ ṣe nǹkan báyìí ó yẹ kó fún ìyá Mohbad ní lẹ́tà because irú ẹbí wo ni ẹbí ìyá Mohbad yẹn ná kí ni nǹkan tó fi wá pè wọn náà Hmm. because tábà wo nǹkan ní pé hundred percent àwọn tó ń tẹ̀lé justice for Mohbad pé ara tó fifty or seventy tàbí eighty months láì gbà tí Mohbad ti kú Family, ìyá Mohbad yẹn dẹ̀ ló kọ́ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí because family, ìyá Mohbad ò dáa torí owó àtẹnujẹ gbà ní bíbá yìí gbà lọ́hùn gbà hmm. ní bíbá lọ́hùn kó má lè sòtọ́ ọ̀rọ̀ hmm. ẹ wo bí tọ́rọ̀ ti ń ṣẹlẹ̀ sí ìyá Mohbad mú wa ni because ìwọ ọgbọ́n ló bí ọmọ ilé òtọ̀ bẹ́ẹ̀ náà ìyá òbí tí ó bá jìyà fún ọmọ o lè jèrè ọmọ òun hmm. náà kò kí ẹ̀ pé òun ò jèrè ẹ wò gba tí Mohbad kú ẹ Mohbad fẹ́ fún un ní five million ẹ ó bẹ́ ṣe kínní kan ó bẹ́ ṣe ṣọ́ọ̀bù fún òun ó ṣe kínní kan ẹ ó gbogbo ọ̀rọ̀ káàtìkàtì tó ìwọ ló sọ pé káwọn abiyamọ ayé kọ́ gbà ẹ̀ àwọn abiyamọ gbà ẹ̀ tán ìwọ ọgán fúnra ẹ wá ṣe jẹ́gẹ̀ẹ́gẹ́ àfi tó bá dalẹ̀ ìwọ ò dalẹ̀ kí ni nǹkan tó wà láàrin òun àti òun mi. Hmm ìgbésẹ̀ tí private fẹ́ gbé yìí ó lè jẹ́ òun lọ àmà fi rí òkodo ọ̀rọ̀ because torí àwọn Yorùbá sọ pé tá bá fa gbòòrò gbòòrò máa fa gbó kótókó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mà kótókótó tí ìyá Mohbad ń sọ yẹn ẹ Wùnmí ló sọ fóun pé bàbá Mohbad ló ní kó wá gun pa ẹ Wùnmí ló sọ pé òkè wọn àti Primeboy Mohbad jọ jọ jà ẹ Wùnmí ló sọ fún un pé òkè ẹ wọn bàbá Mohbad ló mọ̀ fún ẹ gbogbo statement tí ìyá Mohbad sọ gbogbo táìmù yẹn hmm. ẹ ṣe é jòsí mọ́gbà tó lóyún ni kí ni kọ́tọ̀kọ́tọ̀ yẹn hmm. kí ló tó sọ gbogbo àwọn èèyàn lókè àwọn èèyàn náwó wọn nú ara fún justice for Mohbad ìwọ tó jẹ́yà ọmọ gan o kò jókòó tẹ́tẹ́rẹ́ ibi tó bá ti dùn òun ló tó bá wá lẹ́nì tó bá sákò lẹ́yìn òmí lẹ́nì o máa padà síbẹ̀ lọ́la tó bá sákò lọ́túnla wàá padà síbẹ̀ níjọ́ mẹ́rin fún ọkùnrin àwọn èèyàn ṣeré ni mi lè blame gbogbo wọn because orí kò sí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ni mi ní parọ́ fún yín o kò sí gọ́ọ̀mẹ̀ntì ni kí ni gbogbo rádaràda tó ṣe yẹn àìmọye àwọn èèyàn tó náwó lórí justice for Mohbad ṣó jọ́ ọmọ wọn ni ta ló mọ Mohbad rí kò sẹ́ni tó gbọ́ Mohbad rí nà. Hmm. bọ̀ kí ló ti ya Mohbad ṣe bẹ́ẹ̀ olórí burúkú yẹn fámìlì àwọn ìyá Mohbad yẹn mo sọ́ọ́rì ẹ má bínú àlà ẹ má bínú pé mo ṣépè ẹjọ́ ẹ má bínú. ó ti kọjá kínní gàrí. because orí ogun ẹ̀mọ̀ ogun ọ̀ngàn kírètì owó lábẹ́lẹ̀ tí ó hàn síta bàbá Mohbad statement kan ṣe sí bàbá Mohbad sọ láti ìgbà ìgbà tí wọ́n ti ṣẹlẹ̀ after one years òun láti gbọ́ lẹ́nu bàbá Mohbad kí ló ti ìyá Mohbad ṣe ẹ hmm. ẹ ẹ kí n pè é sákèsì kan ẹ mọ bí tọ̀rọ̀ yìí lọ yìí nǹkan tí prime boy ṣe ó wà òkè o hmm. but later Wunmi sì máa padà jáde pé ìyá Mohbad ní mẹ́ta o ẹ má kí hmm. parọ́ fún yín o ó máa ní ó ní mẹ́ta ni o tó bá tó time kan because àwọn ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ tàbí ìyàn kan ó fẹsẹ̀ méjì tó jọra wọn bẹ́ẹ̀ ni mà Wunmi sì máa padà jáde pé ìyá Mohbad ní mẹ́ta ni ẹ sì máa wo bí tọ̀rọ̀ yìí lọ o bọ̀kílẹ̀ tí wọ́n mú wa ṣe nǹkan tí prime boy ṣe yìí tó bá jẹ́ pé nǹkan tó máa jẹ́ kárí solution nìyẹn because torí tó bá gbé Mohbad lọ́lé ẹjọ́ ibi tí ó ti rí prime boy pòkè ó fi ọ̀bẹ gún Mohbad òun ló wá pa Mohbad mọ́lé ṣé mo pé ìyá Mohbad wọn kọ street fún tó ń kàrin tíátà ló ń ṣe gẹ́gẹ́ bí àwọn Ìyábọ̀ Òjó ó ti kọ́ fún ni sosi ẹ bọ n gbọ máa ń jẹ́wọ́ ngbà yẹn tí ọwọ́ ìyàbá bá because ní gọọmenti ló ń da ogun kan ẹ láàmú ẹlẹ aláìṣẹ̀ àwọn tí ó ṣẹ̀ ẹ ń kó wọn àwọn tó ṣẹ̀ tó jẹ́ pé kì í tẹ ẹ ṣe ẹ̀rí tí wọn rò rárá ah nàìjíríà ọlọ́run máa kó wa yọ ọlọ́run máa kó wa lágbo ọlọ́run wa ẹ bá mi kí àròtì ayébọ̀gọ́ àbí digital ẹ bá mi kí wọn àníríṣò lágbo ọlọ́run kí o ṣe ẹ nílọ́lẹ̀ o. àmín ẹ̀ṣẹ̀ sọ ó dà wọ́n. kò lábùkù kò lábàwọ́n kò fún ọ. ẹ wo adúpẹ́dúpẹ́ adúpẹ̀pẹ́ òkun gbogbo yín pátápátá báyìí làkì gbogbo yín tẹ́ bá wa dá sétò láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ títí di àkókò yìí gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o adúpẹ́ lọ́wọ́ ọmọdé adúpẹ́ lọ́wọ́ àgbà adúpẹ́ lọ́wọ́ ọkùnrin adúpẹ́ lọ́wọ́ obìnrin adúpẹ́ lọ́wọ́ onílé bẹ́ẹ̀ la dúpẹ́ lọ́wọ́ àlejò àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lóyè lóyè pátápátá gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnú ìlú gbogbo yín pátápátá ńlá kí o pẹ̀ṣẹ̀ àdúpẹ́ tẹ̀ ń bá wa lọ látàárọ̀ títí di àkókò yìí tẹ̀sí ẹ̀ wò pé kí là ń wí gan kí là ń sọ ẹ̀ṣẹ̀ àdúpẹ́ o ẹ ní orúkọ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ QH radio broadcasting house láti ń sọ fún gbogbo wa wípé ní ọ̀la hmm, ọ̀la pápápá la máa ṣe kò ní sí irú ìdádúró tó wáyé lónìí kò ní sí yẹn lọ́la kò ní sí yẹn lọ́la pápápá pápápá báyìí ní lọ́la ẹ wò ẹ̀yin èèyàn wa hmm, kọ́lọ̀ máa ṣàánú wa gbogbo àdúrà tẹ́ ṣe látàárọ̀ pátápátá gbogbo pátápátá la ti gbọ́ o ẹ ṣe àdúpẹ́ ilé àtọ̀nà tiyín náà ò ní dàrú o bẹ́ẹ̀ là ní fẹnikẹ́ni ṣàwátì ẹ ṣe gan-an ni àdúpẹ́ àdúpẹ́ pẹ́ òkun ṣe wá rí ní ọ̀la bí mo ṣe sọ fún yín aago kan tá a sọ yẹn náà là á bẹ̀rẹ̀ gẹ́rẹ́gẹ́ tí ò ní sí nǹkan kan tó máa yẹ ẹ ṣe àdúpẹ́ lórúkọ aláṣà àti olùdarí iléeṣẹ́ QH radio broadcasting náà ìyẹn Alhaji Quadri Hamzat tí wọ́n bẹ̀rẹ̀ ètò eh, ni mo fi ń kí gbogbo wa wípé níwòye ọ̀la àní fẹnikẹ́ni ṣàwátì àní dìde ìṣẹ́jú kan fẹnikẹ́ni o àti lórúkọ tèmi náà àdùfẹ́ alóyin lóhùn kí wéṣ rédíò international ṣanta yeye pèdèpèdè láti ń kí gbogbo wa wípé ó dàárọ̀ o láyọ̀ láòjì o ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o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 junction ìjẹ̀bú ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí oea apps and scrub spices lórí facebook at oea underscore herbal lórí instagram wẹ́bsáìtì wa ni www.oea/herbal.com email address wa ni appscrubs2019 at gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní december ọmọọba ọlámilẹ́kan olówó aláṣẹ oea apps and scrub spices ló wí pé tèmi tiẹ̀ ò ní sọ̀rọ̀ ṣe o èé ṣe.